لما اشتد لرسول الله صلى الله عليه وآله وسلم وجعه وجعه قيل له في الصلاة فقال مروا أبا بكر فليصلي بالناس فقالت عائشة رضي الله عنها إن أبا بكر رجل رقيق إذا قرأ القرآن عليه إذا قرأ القرآن غلبه البكاء فقال مروه فليصلي وفي رواية عن عائشة رضي الله عنها قالت قلت إن أبا بكر إذا قام مقامك لم يسمع الناس من البكاء متفق عليه جواز وعلى قليل سيسمكم لوري الله عز وجل ìgbà wa alákọ̀ọ́kọ́ ولا تدعو أبو حمزة أنس ابن مالك رضي الله عنه خادم رسول الله صلى الله عليه وآله وسلم تجمد فالنبي محمد صلى الله عليه وآله وسلم جاء من يدن تيانس في صمد فالنبي بي ọdún mélòó ó wá sọ pé anabi sallallahu alaihi wa sallam ó máa ń sáwọn lẹ́gbàá sá kí ló wá sọ kọ bọ́ọ̀n wérí lórí ntọ́ ń ṣe àbí ntọ́ ń wò ṣe. wọ́n túmọ̀ sí pé anabi sallallahu alaihi wa sallam máa fọ́ mọ́lẹ̀ fún ọba àjẹ kó sìn dín nìyẹn bọ́ọ̀lù tó á rí bẹ́ẹ̀ ana jẹ́ ọmọ dáadáa tó máa gbọ́rọ̀ yàtọ̀ sọ́mọ́ sẹ́mẹ̀ntọ́ máa máa ṣe kìí gbọ́rọ̀ ni tí wọ́n bá ní má ṣe kí ni ó ṣe yóò ṣe náà ni tí wọ́n bá ní ṣe kí ni ó ṣe tọ́ ọmọ tó bá rí bẹ́ẹ̀ kọ́ náwó àdúpọ̀ fọlọ́ wọn ni kò tí ì wà. so Anas ibn Malik radiyallahu anhu ó lọ́gbà wáyé wa wọ́n lánàá bí Muhammad. صلى الله عليه وآله وسلم وصفه أبي ابن كعب كان وصفه أبي ابن كعب رضي الله عنه وجو كان إنه صحابة تسكوا مع القرآن كج وجو كان إنه صحابة تسكوا مع القرآن كج من حديث النبي محمد صلى الله عليه وآله وسلم ونخذ القرآن من أربع khudul qur'ana ọwọ́ adakọ nínú wọn Ubay Ubay Ubay yìí lédè Lárúbáwá tasghiru ab tasghiru ab gẹ́gẹ́ bá ti sọ pé qalam qulayn walad wulayd a sọ yìí pé ọ̀h eh, ọ̀hẹ́yì ajẹ́pẹ́ Ubayy ìtumọ̀ rẹ̀ ní bàbá kékeré Ubayy bàbá kékeré Ubayy ibn Ka'b radiyallahu anhu ọjọ́ kẹta nàbí Muhammad sallallahu alayhi wa sallam tó ń ṣe sọ̀lẹ́ tọ́ka kí ó débi wípé kọ̀ọ̀rántì ayà tọkàn ọwọ́ tuntun ibi tó kàdé tó ti gbàgbé ó tuntun pè bóyá àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ náà fi tají ó pè lápètúnpè àpètúnpè ààrẹ nìkankan kọ́ran létí. ìgbà tí wọ́n parí sọ̀lẹ́ anábì sallallahu alaihi wasallam sọ pé alaysa fikum rajulun rashid alaysa fikum rajulun rashid sẹ́ni tó gbọ̀n sí láàrin yìí ayna Ubay ibn Ka'b ayna Ubay ibn Ka'b. Ubay ibn Ka'b radiyallahu anhu òun náà ni ẹni tí Umar ibn al-Khattab radiyallahu anhu tó kó àwọn èèyàn jọ lẹ́yìn rẹ̀ kọ́ máa ṣe lè má mu wọn ní salatu tarawih ìgbà tó ṣe pé ńgbà tó wọn mọ́ṣáláṣí ọba páwọn èèyàn ti pín lọ́tọ̀ọ̀tọ̀ kálukú ń dá tiẹ̀ sí wọ́n pariwo kéwu eléyìí kò jẹ́ kéléyìí kó rójú tuntun ké nyumunyumu kíkùn nyumunyumu yẹn wá pọ̀ Umar radiyallahu anhu ọwọ́ akó gbogbo wọn jọ sẹ́yìn Ubay ibn Ka'ab kọ́mẹ́sẹ̀ ìmáàmù fún wa ní sọ̀láàtì wọn nù sọ̀láàtì at-tarawih ìgbà tí Umar wá padà wá lẹ́yìn ìjọ tàkọ́kọ́ yẹn ó wá gbogbo wọn ti tò sẹ́pẹ́ sẹ́yìn Ubay ibn Ka'ab. وكلهم يصلي بصلاته قالوا كن في صلاة رجبلوتي أبي ابن كعب إن عمر وادم قالوا لي أنا ملتك إن عمر صح باتنو ردم نعمة البدعة هذه نعمة البدعة هذه الدلالة الداللية فهل هذه بدعة شرعية àwọn bid'atun lughawiyya tí àdáda lẹ̀lẹ́lẹ́ nínú ṣẹ̀ríyà àbádáda lẹ̀ gbólóhùn ọ̀rẹ́dẹ lárúbá lásán tí ò ní ṣe pẹ̀lú ṣẹ̀ríyà àdáda lẹ̀ ni tó ní ṣe pẹ̀lú èdè lásán tí ò ní ṣe pẹ̀lú ṣẹ̀ríyà ṣe yé wa kọ́ ọ̀rántí ńgbọ́ bá dàgbà ó rí táwọn bídíà tí wọ́n máa fi lẹ́yìn sẹ́rí fún ẹ̀ àti wọ́tọ̀ dágbàlagbà náà kò dì í mú kọ́ má fi jẹun. àkọ́kọ́ kìí ṣe bídà àtún ṣẹ́ráyà nítorí pé àlùbídà àtún fi ṣẹ̀ríyà ìtumọ̀ rẹ̀ ni máa ọ̀ḥdẹ̀ tàmínà dìínì àlẹ́ ọ̀rọ̀ ìrèmẹ̀sálẹ̀ ń sábà eŋti wọn sàdádálẹ̀ rẹ̀ nínú ẹ̀sìn ṣùgbọ́n tó ṣe pé àárín kankan tó ti síwájú tá a lè fi wé nínú ẹ̀sìn òní wọ́n máa ń pè ní kíni àdádálẹ̀ ma uhditha min ad-dini ala ghayri mithalin sabiq bó láti pé gbogbo tí wọ́n ṣe àdádálẹ̀ rẹ̀ sílẹ̀ nínú ẹ̀sìn àmọ́ tó ṣe pé kò sí nǹkan kan tó ti síwájú rẹ̀ dá fi jọ òní wọ́n ń pè ní bídà torí eléyìí kìí ṣe bídà tún ṣẹ́ráyà lè má dá nítorí pé sọláàtì wọn gan ni Umar kó wọn jọ kó wọn máa ṣe ń jàmà sọláàtù at-tarawih wa hal tujadu sọláàtù at-tarawih qabla hadha aw la tujadu tujadu tarawih ti wà sáájú eléyìí kìí ṣe nǹkan tuntun. وأول من صلى التراويح بالناس جماعة النبي محمد صلى الله عليه وآله وآله وسلم النبي صلى الله عليه وسلم لقوك أن تقص الإمام فهو يعني صلاة التراويح وعليه eléyìí ẹsẹ̀ nǹkan tuntun tó ń dá lẹ́nu ẹ̀sìn tí ò ní nǹkan tí a lè fi wé ṣíṣe ń jà máa gan ta lọ́kọ́ sí anabi sallallahu alaihi wa sallam faqad salla an sallallahu alaihi wa sallam hina انضم الناس إليه في اليوم الأول وفي اليوم التالي وفي الثالث أو الرابع امتنع النبي صلى الله عليه وسلم عن الخروج خوفا من أن تفرض إن جعلك قطعاً يدرق وما أنا بسين جمع إجعلك إجعلك إن يتقوى تتعنى له ما يجعلك تابلك أنا بيوبا جادي واسي kọjáde wá sí ma ìgbà tílẹ̀ wá ma ó wá ní mo rí yín o mo rí yín lóru àná tẹ o mo kàn máa màmá jáde wá ṣe sọ láti yẹn ni nítorí pé ẹ̀rù ń bà mí kó ọkọ mọ́ lọ sí lọ́rùn àyàn kó wá jẹ́ pàgbára yín kọ́ kò ní ma torí laqad harisun aleikum bilmu'minina ra'ufur rahim anabi sallallahu alayhi wa sallam gbogbo nǹkan tí ó bá ti la wàhálà bọ̀ wá lọ́rùn kì í rọrùn fún azizun alayhi ma anittum gbogbo tí ó bá ti ṣòro fún yín kò rọrùn fún anabi sallallahu alayhi wa sallam harisun aleikum ó sì jẹ́ olùgbìyànjú lẹ́yìn lórí bọ́rọ̀ yín ó ti ṣe dáa bilmu'minina ra'ufur rahim ó sì jẹ́ aláàánú oníkẹ́ lórí àwọn olùgbàgbọ́ òdodo torí ẹ̀ lànàbí ò ṣe jáde ìdánábì ń bẹ̀rù pé ó lè ṣẹlẹ̀ tó ń bá tẹ̀síwájú láti máa ṣe sọ láti lọ fáwọn èèyàn ń jẹ̀má òun náà ni pé Allahu azza wa jal ó lè sọ di ọ̀ràn àyàn ṣéṣe sọ́dọ̀ ọ̀ràn àyàn ṣéṣe lẹ́yìn fún ànábì sallallahu alaihi kí ló dé tí ò fi ṣéṣe torí pé wáhàyò kan ò sí kan tí ó tún sọ̀kalẹ̀ máa lẹ́yìn ikú anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí rẹ̀ ìní umar sì kó àwọn èèyàn jọ lẹ́yìn ubayi ibn ka'b ubayi ibn ka'b radiyallahu anhu bàbá rẹ̀ afa ni àbíbáwò wọn bí ń bàbá rẹ̀ gan ọ̀dájú pé mùsùlùmí ọlọ́run á sùn lólùmọ̀ ńlá ó túmọ̀ sí pé dhalika fadlullah yu'tihi man yasha àti kọ́mà nímà kò ní í ṣe pẹ̀lú bàbá ẹ̀ sọ̀rọ̀ pé yé àti kọ́mà nímà kò ní í ṣe pẹ̀lú ọ̀ràn rẹ̀ àti kọ́mà nímà kò ní í ṣe pẹ̀lú ìdílé yín tọ̀ǹtàn rẹ̀ dànù ọ̀hálẹ́ni tí bàbá rẹ̀ bá ti sàfà kò lè má kí ó yìí ní bọ́ńbẹ́ bóyá kékù kékẹ́ yín ká mọ́tọ́lọ́ máa fẹ́ sànú anybody Baba rẹ̀ lè jẹ́ mẹ́kù bàbá rẹ̀ lè jẹ́ kápẹ́ńtà bàbá rẹ̀ lè jẹ́ shoe shiner àmọ́tọ́lọ́ ọbẹ̀ ẹlẹ́dàá jọ sànú wọ̀ mo wa torí pé àwọn ọmọ mi ń sábà wọlé ẹ̀kọ́ tán láwọn fẹ́ kọ́ kí ó yìí wọ́n á ti máa rora wọn pin kò lè yá wa àbí òye wọn ò kúkú bí wa bí yorùbá máa fẹ́ abínibí yàtọ̀ sábílítì ìrọ̀lẹ́sì tó bá ti gbìyànjú ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa yọ̀ràn lọ walladhina jahadu fina lanahdiyannahum subulana ẹ sì mà nínú nǹkan tó máa ń sọ fáwọn ọmọ tó bá ń kọ́ mà nínú àwọn gbólóhùn tó máa fi sè wọ́n lákin wọn náà ní pé man jadda wajada ẹ̀ ń bá ti gbìyànjú ọwọ́ rẹ̀ ọba nǹkan ti wà kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ràn wà lọ́wọ́ Ubay ibn Ka'b radiyallahu anhu tánàbí sallallahu alayhi wa alihi wa sallam tó ń bi léèrè pé abala àbí ìpín mélòó nínú àdúrà rẹ̀ ló máa fi ń ṣe àsọ̀láàtì fún mi. ọ̀hún ni sọ̀rọ̀ ìdá kan nù mẹ́ta ni anábì lọ dà àmọ́ tó bá tún jù bẹ́ẹ̀ lọ yọ dà jù ó ní wọ́n dá kó burú ajẹ́ pé màá fi dájì àdúrà mi ní màá fi ṣe àsọ̀láàtì fún anábì lọ dà àmọ́ tó bá tún fi kùn yóò tún dà jù ó ní ọ̀dà solosaani anábì tún lọ́dà amátọ́ ọba tún fi kún yóò ti dáa jù àjẹkọ̀ ah, gbogbo àdúrà mi ń kọ́ máa sàṣọ láti fún wa. sallallahu alayhi wa alihi wa sallam anábì ní idan tókfà tọ́ba ti bẹ́ẹ̀ àjẹpọ̀ lọ́wọ́ bó tù ọ́ ọlọ́wọ́ tù ọ́ níbi àwọn bùkátà ẹni tí bá máa ń ṣe as-salatu fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam tí ò tiẹ̀ ládùú àmì tí ń máa ṣe kó súnmọ́ kádùá rẹ̀ ọmọ gbà púpàpúpà kí bùkátà rẹ̀ ọmọ gbọ́ láyé àti lálùkìyàmà. nítorí pé wá nínú hadithul qudsi ike Allahu azza wa jalla ó fi yé wa pé ẹni tí kíkí al àti sísè àfọ̀mọ́ fún Allah tọba mu má lè máa tọrọ nǹkan kan lọ́dọ̀ Allah alukur'ani lọ́sàmà kí n gbogbo gbà tasbihat wa azkar ní máa jáde lẹ́nu rẹ̀ ń gbogbo gbà subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah la ilaha illallah wàhdahu la sharika lahu. له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته أتباع بين لونين أقول لك ما وي الله عز وجل أني ما أفوه ní ntọ́pọ̀ tó dáa ju tí mo máa ń fún àwọn ẹni tí máa tọrọ lọ. sẹ́bẹ̀yìn ṣe mọ̀ pólísì méjì làdúrà dùwà ọ̀mẹ̀sẹ̀lẹ̀ àti dùwà ọ̀sẹ̀nà dùwà ọ̀mẹ̀sẹ̀lẹ̀ àti dùwà ọ̀sẹ̀nà dùwà ọ̀mẹ̀sẹ̀lẹ̀ òun náà ni pé ọlọ́run fún mi ní kaba yìí ya rọ́bì ṣe nkaba yìí fún mi ya rọ́bì dáàbò bò mí níbi nkaba yìí. هذا يقال له دعاء مسألة دعاء أرسك جني دعاء ثناء أدعى كما الله أدعى كما الله òun ló lọ́lá ju àdúrà ti tọrọ lọ. tó ti pé tí nǹkan tó ń bá ń bùkátà rẹ̀ tó o bá kọ̀ láti tọrọ rẹ̀ lọ́dọ̀ Allah Allah ò bínú sí ọ man la yas'alillaha yaghdab alayhi nínú riwaya kan man la yad'u Allaha yaghdab alayhi ẹni tí kìí bá pe Allah Allah ó bínú sí nínú riwaya ẹni tí kìí bá tọrọ ntí ń fẹ́ lọ́dọ̀ Allah Allah ó bínú sí ṣùgbọ́n tó bá yẹ pé àwọn àdúrà fífẹ̀yìn fún Allah ló mú wọkọ àìrójú níbi àti tọrọ nǹkan kan lọ́dọ̀ Allah Allah ó fún ọ ní ntọ́pọ̀ ju ti máa fáwọn ẹni tí máa tọrọ lọ anabi Musa aleyhi salam ó ní ya Rabbi allimni shay'an adhkuruka wa ad'uka bih ìrẹ olúwa mi kọ́ mi ní nǹkan kan tí màá fi ṣèrántí rẹ tí ń sì máa fi pè ọ́. فقدم موسى عليه السلام الذكر على الدعاء وهذا تنويه بفضل الذكر على الدعاء ó fi tí màá fi ṣèrántí rẹ̀ síwájú tí màá fi pè ọ́ eléyìí ń ṣáwájú láti mọ̀ yìí pé ọlá ti ń bẹ fún ṣíṣe mímá ṣèrántí Allah ọkọjá tí ká máa ṣàdúà torí ẹ̀

لو أن السماوات السبع وعامرهن غيري على كفة والأرضين السبع على كفة وعامرهن تبعك وعن السماء مجيجي àtàwọn ẹni tí ń gbénu rẹ̀ yàtọ̀ sí Allah kìí ṣe gbénu sámà ni Allah ń gbé o òkè gbogbo sámà tó bá sì jẹ́ pé gbogbo ilẹ̀ méjèèjì àti gbogbo ẹ̀dá tí ń gbénu rẹ̀ ala kiffa tába fi wọn sórí ọwọ́ kan nínú ọwọ́ méjèèjì tó sùn wá ní wala ilaha illallah fi kẹta tába fi la ilaha illallah sórí ọwọ́ kejì malet bihinna la ilaha illallah la ilaha illallah kò bá tẹ̀wọ̀n ju gbogbo ẹ̀ lọ. nítorí pé nù hadith al-qudsi ti Allahu azza wa jalla sọ pé torí pé ọlá ti ń bẹ fún. gbólóhùn Allah alukur'an lórí gbólóhùn ẹlòmíì lórí àgẹbí ọlá tí ń bẹ fún Allah lórí ẹni tó kéré jù nù yìí torí ẹ ọlá ńlá ń bẹ fún kéèyàn máa ṣe azkar ó máa ń ṣílẹ̀kùn rẹ̀ púpọ̀ fún yàn ó máa ń tilẹ̀kùn aburú púpọ̀ tí ò ní dé ọ̀dọ̀ èèyàn torí ẹ ahọ́n rẹ̀ yẹn má ọyẹ má ọgbò níbi pàǹsẹ̀ rántí Allah ẹnìkan wá bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna shari'ata Allahi fil islami qad kathurat alayhi àwọn òfin tí Allah tó ṣe nínú Islam ó ti pọ̀ fẹ́mi o fa'allimni shay'an atashabbathu bihi torí náà rí ànábì kọ́ ní nǹkan kan tí wọ́n máa dìran máa anabi ni la yazalu lisanuka ratban min dhikrillah má jẹ́ kí ahọ́n rẹ̀ ó yẹ̀ má jẹ́ kí ahọ́n rẹ̀ ó gbò kó tutù sí ìrántí Allah torí àwa náà ń bùkátà eléyìí torí ẹ̀ la sọ pé má jẹ́ sufi má ṣe tọ̀rí kọ̀ ṣùgbọ́n tẹ̀lé sunna nabọ Muhammad sallallahu alayhi wa sallam àwọn gbólóhùn ìrántí Allah. eléyìí tí anabi ti kọ́ wa ti tó wa gẹ́gẹ́ bó ti wá nínú hadithi ummu habiba ikú anabi sallallahu alayhi wa sallam sọ fún pé láti tí wọ́n ti jókòó èmi ti wí gbólóhùn kan gbólóhùn mẹ́rin kan tó ṣe pé lóore gbogbo tí ń bẹ nu ilé ayé lọ inú ló ti lè mọ àwọn gbólóhùn tó fi máa ṣèrántí má jẹ́ kí ahọ́n rẹ̀ má jẹ́ kó gbò àwùjọ táwa ń gbé àwùjọ tó dọ̀tí ni àwùjọ tó ṣe pé kìí sògede mùsùlùmí lásán ní gbébẹ̀ àwọn kèfèrí pọ̀ jọjọ wọ́n pọ̀ bàjẹ́ ẹ sì rí i pé àwọn mùsùlùmí tí ò tún gbẹ́sìn yìí àwọn náà lọ jantirẹrẹ àwọn onífẹ̀ẹ́nú àti alágídí nítorí mi máa ṣe àwọn ló pọ̀ jù láwọn àwùjọ tiwa tí wọ́n bá fẹ́ dún ní máa àti máa sì rántí Allah tó sì fẹ́ gbéra rẹ̀ jìnnà sí gbogbo títakùtì Allah àwọn ẹni àṣẹ ìfọn tó jẹ́ pé kókó nǹkan lọ́dọ̀ tiwọn náà ní kásátàkù Allah ó rí i pé ìdíwọ́ tí wọ́n máa ṣe fún ọ yóò ti pọ̀ lápọ̀jù nítorí pé tó o bá fẹ́ máa ṣèrántí Allah tó o sì fẹ́ máa ṣèrántí rẹ̀ tọkàntà hán tí ọkàn ní máa lórí ahán lásán ọ̀dájú pọ̀ ń bùkátà àwùjọ tí máa dákẹ́jẹ́ àwùjọ tó ṣe pé àwọn èèyàn yòókù náà wọ́n fẹ́ dàbí rẹ̀ tí ó fi jẹ́ pé ẹnìkan ò ní jẹ́ ẹni tí ó máa fa ìyọnu ìdíwọ́ àdápọn fẹ́lòmíì ṣùgbọ́n nírú àwọn àwùjọ táwa wà yìí ẹ rí i pé ariwo lọ́tún ariwo lósì ni ẹ rí i pé wọ́n máa gbé oríṣiríṣi rẹ́kọ́ọ̀dù sí àwọn rẹ́kọ́ọ̀dù tó ṣe é gbé kò ní jẹ́ kéèyàn ó tiẹ̀ máa tún máa ká máa ṣèrántí Allah bí èèyàn bá tiẹ̀ ló ń ṣèrántí Allah ibi tó ń ti ń ṣèrántí rẹ̀ azikiri yẹn lè yí padà lẹ́nu rẹ kó dorin tí wọn náà bẹ̀rẹ̀ sí ní kọrin fújì tó ní mà ẹ̀yẹn wo bí wọ́n ti ṣe fi eré àti ẹ̀fẹ̀ orin àti ìlò tó fi gba làákàyè gbogbo èèyàn láwùjọ wa lónìí wọ́n fi gba làákàyè àwọn ọmọdé wọ́n fi gba ti àwọn ọ̀dọ́ àwọn àgbà gan tí wọ́n jẹ́ àgbàlagbà wọn ọ̀bọ oníkálukú wọn wọ́n ti sọwọ́ sọsẹ̀ sọkàn tẹ̀mí wọn lẹ̀ fún gbogbo eré àti orin èlò àti ìfan gbogbo ní tó bá dé sí wọn láyé yìí ọjẹ́ nǹkan dùnnú ni wọ́n á pè léré ọjẹ́ nǹkan àbànújẹ́ ni wọ́n á pè léré ọlọ́yọ̀ ọlẹ́nu pé wọ́n ń pè léré sí nǹkan àbànújẹ́ náà ìgbà tó kùkú sẹ́nu yẹn dùn àbí èsì nǹkan àbànújẹ́ lọ́sẹ̀ kí ló tún bà nínú jẹ́ ju pé kú lọ so èèyàn wá kú ẹtún á lọ gbélére wá wọn wá ń tu àkúbà wọn ń to mele wọn ń to jáàsì wọn tún gbé piano wá ọ̀kan ọjọ́ gìtá kọjọ́ fèrè wọn gbé gbogbo ẹ̀ kalẹ̀ gbogbo èèyàn tí wọn pè àti ẹni tí wọn fìwé pè àyọ̀wò agbáyàn ma síbẹ̀ náà lẹ́ máa pọ̀ mọ́ṣáláṣí síbẹ̀ náà lẹ́ máa pọ̀ níbi ká ṣe ti Allah. ẹ̀yin náà a sára irú nọ́mbà tí ẹ mú tó bá kìyàmà ayé náà ti máa rà mí na ẹ̀hẹ́n oríire ni àbórí ibú ìtọ́ba wù kálukú tó nínú rẹ̀ máa dùn gan ebi máa ń sèré gbèsè máa ń sèrà nù yẹn nínú rẹ̀ dùn rí pé nítorí pé o ti lọ sin Allah o sì ń bẹ pé kọ́ tẹ́wọ́ sọ láti kàn ọjọ́ kí Ubay ibn Ka'b nìyẹn sampo ńlá òun ló gbé wa lọ sídìí gbogbo ọ̀rọ̀ yìí sampo ńlá sampo ńlá gidi tó dáa púpọ̀ làwọn sàhábà àwa mọ̀tí da ọ̀ láàmú tó fi wá jọ pé àwọn sàhábà ń lọ táàrẹ̀ àwọn sàhábà ń lọ máa bú adájú pé ọ̀pọ̀lọpọ̀ wọn èrò nú rárá wọn èrò nú rárá kákan yanu ká sọ̀rọ̀ nǹkan ní túmọ̀ sí pé ọmọ tó ń sè kákan yanu ká máa sọ jargons kìí sì mà ní wọn pè lẹ́yìn torí àwọn ẹni tí ó yẹ kẹ́ fọlá fún àwọn ẹni tó yẹ kẹ́ ẹ pánlé ẹ fọlá fún wọn ẹ pán wọn lé nítorí pé nínú àmì wípé ìmánì ń bẹ pẹ̀lú rẹ nù ní ti Allah tó bá fọlá fún kí wọn náà fọlá fún kọ pánlé kọ yẹ sí àwọn sàhábà nàbí wa nù sallallahu alayhi wa alihi wa sallam òbẹ́yìí tún á ga púpọ̀ nínú ẹgbàá wáyé anabi wa sallallahu alayhi wa sallam ó ń sọ fún òbẹ́yìí radiyallahu anhu òní inna Allah azza wa jal amarani an aqra alayka lam yakuni alladhina kafaru min ahli alkitab òní Allahu tọ́gatọ́ gbọ̀ngbọ̀n pamílàsẹ̀ pé kí n ka súra yìí fún Allah ẹ eh, èyí ga púpọ̀ Allah ló sọ kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam. anabi muhammad sallallahu alaihi wa sallam tó ń sọ alukurani kalẹ̀ fún yìí ìní wọn jíṣẹ́ fọkàn nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ̀hábì rẹ̀ Ubayy ibn Ka'b wípé allahu azza wa jal ọba tí ń rán níṣẹ́ tí ò ṣe é má jẹ ọgbọ́dọ̀ jẹ náà àbí ẹ̀ wo síra wọn tí ẹ bá ti pé allah ní ìsìn anabi muhammad sallallahu alaihi wa sallam wọn fún kurani. òun lọ yẹ ká máa gbọ́ lẹ́nu rẹ̀ fáínà onítú wa ń sọ yí pé Allahu azza wa jalla sọ kùránì kalẹ̀ lọ sọ fún mi pé kí n kà á fún wa òwe subhanallah tó túmọ̀ sí pé anabi sallallahu alaihi wasallam ó iṣẹ́ tí olúwa ẹlẹ́dàá rẹ̀ fi ran lájẹ́ pé kò fi nǹkan kan pamọ́ bẹ́ẹ̀ sì ṣe ní kọ́ jẹ́ àwọn iṣẹ́ yìí gẹ́lẹ́ náà ló ṣe jẹ́ torí ẹnìyà ńlá wa Aisha radiyallahu anha ó ní ẹnikẹ́ni tó bá jánu fánu sọ fún ọ pé nǹkan kan máa ń bẹ nínú ta fi rán anabi Muhammad sallallahu alayhi wa sallam sí gbogbo àgbáńlá ayé àmọ́ tó ṣe pé gbígbé pamọ́ ló gbé pamọ́ kò jíṣẹ́ rẹ̀ faqad a'zama al ti gbé ìdúró ńlá fún ọ kò sí kankan nínú tá a fi rán tí ò jíṣẹ́ rẹ̀ kò sí nǹkan kan nínú tá a fi fún tí ò jíṣẹ́ rẹ̀ lájàgbé torí ẹ̀ wọ́n ní ka alukur'ani yìí fún Ubay ibn Ka'ab suratul bayyina kàá fún eléyìí wá ṣe Ubay ó ṣe ní kàyéfì qala wa sammani Ubay Ka'ab ni wà nábì sallallahu alaihi ẹ̀dá kùn ẹ̀dá kùn Allahu ni kẹ́ fún mi ó tún mi pé mi fún. Allah nǹkan ìyàlẹ́nu ni wàláhì gẹ́gẹ́ ti ṣẹlẹ̀ náà ni sí ìyá ńlá wa Aisha malaika Jibril ó ní ká nàbí ọbọ nkì ó tó nísìn Allah oníkasúra yìí fún Ubay ibn Ka'b ah, gbogbo wa náà ni Allahu azza wa jalla pa láṣẹ ike kọ́ka fún ṣùgbọ́n ìdá ẹnìkan yọ sọ́tọ̀ nínú gbogbo ẹni tọ́rọ̀ bá wí àmì ni lórí bó ti ṣe pàtàkì tó àmì lórí bó ti ṣe pàtàkì tó gẹ́gẹ́ bí Allahu azza wa jalla ti sọ من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين ẹnikẹ́ni tó bá jẹ́ ọ̀tá fún Allah tó tún jẹ́ ọ̀tá fáwọn màláíkà rẹ̀ tó jẹ́ ọ̀tá fáwọn aránṣẹ́ rẹ̀ tó jẹ́ ọ̀tá fún màláíkà Jibril tó jẹ́ ọ̀tá fún Mikael dájúdájú ọ̀tá ni Allahu jẹ́ fún àwọn kèfèrí ẹ dákun bó ní Jibril lè ṣe jẹ́ bó ní Mikael lè ṣe jẹ́ sẹ́jú màláìka làwọn náà ni ìgbà tó sọ pé àtàwọn màláìka rẹ̀ ẹni tó bá jọ́ta fáwọn màláìka Allah ṣé wọ́n ti wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti wọ́ bẹ́ẹ̀ àmọ́ wọ́n á dákọ̀ tiwọn lọ́tọ̀ láti sàmì sí pé àwọn eléyìí amú wọn jẹ́ nítọ́ ga lọ́lá láàrin àwọn màláíkà ọ̀rọ̀ tí wọ́n ga jù bẹ́ẹ̀ lọ mo rò pé yé wa bẹ́ẹ̀ bá nàbí sallallahu alaihi wasallam bó ṣe máa ń ṣe sọ̀láàtì lóru tí wọ́n sọ pé Allahumma ya rabba Jibrila wa Mika'ila wa Israfila yóò máa dáko àwọn da orúkọ àwọn eléyìí nítorí pé àwọn àwọn ní ọlá tó ga jù ti àwọn míì lọ́nà àwọn màláíkà yẹn jọ́tẹ́lẹ́ yìí bá yọ wọn wá ní ẹ̀ka fún Ubay ibn Ka'b ẹ mọ̀ pé nínú ọlá ńlá tí Allahu azza wa jalla tó ṣe fáwọn màláíkà tó ṣe fáwọn sàhábà òun náà ní kó sàwọn náà lẹ́sà ni ó mú wọn jẹ́ sàábí fún Ànábì sallallahu alaihi wasallam torí àwọn gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú tí máa bẹ lọ́kàn tí máa hàn lára àwọ̀ èèyàn téèyàn fi jẹ́ jákujàku rádaràda sàkùsàkù kò sí lára àwọn sàhábà ṣé wọ wọ kúrúntù kan lónìí ìní wọn á sọ pé ọlọ́run ọba ní kí ànábì òkè alukurani fún ọ kí ni ọ̀sẹ̀ yọọ máa sábà ní pé jẹ ẹ ẹ màmí ìṣẹ́jọ́ jẹ lálẹ́ àná <laughs> tí ọmọ ṣèṣe kò sírù rẹ̀ ìwọ sọ pé jẹkúrẹ́dí lásán ni ọ jẹkúrẹ́dí lásán tó jámà kankan ọmọ bó ṣe fọ́ǹbù tó ń burakadó bígbà tí ò sírù rẹ̀ láyé irọ́ lásán agbófinfo wọn lò ló máa ń búra múra mu àgbéga tọkọjá àgbéga lélẹ́yìí Allahu azza wa jalla kọ́pa nabi Muhammad sallallahu alaihi wasallam láṣẹ ké súra yìí fún Ubay ó ti ga púpọ̀ jù ṣé òbẹ́ ìwà ti torí rẹ̀ wọ́n á ń sán pa àtàǹkù níbì kan wọ́n á ń sọ pé ẹ̀yin sàábà yòókù ẹ̀kọ́ lẹ́gbẹ́ ọmọ ẹgbẹ́ hmm. because ibi tọrọ wa dé dúró báyìí mo rò pé ẹ̀yin náà ẹ rí àmì tó sọ̀kalẹ̀ abẹ́ẹ̀rí. <laughs> torí pé nu ọ̀gá ọ̀gá ọ̀gá àjùra wa lọ mo rò pé yé tìjàkadì kọ and sam mi n fọ́ kí sábẹ̀rẹ̀ Abe abẹ́ kọ́ <laughs> so ṣùgbọ́n subhanallah àwọn sọ̀hábà yẹn wọ́n dá púpọ̀ iná rẹ̀ lórí ọmọ pé actually tó bá gbáyé sọ̀hábà ló ń bá wa ń bo ayé àsìkò tó yọ ni wọ́n gbé ọwọ́ late comer because tó bá gbégbá abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ ṣùgbọ́n àwọn eléyìí subhanallah ẹ dákun ẹ wo bá gbé kàǹtẹ̀ tó síbẹ̀síbẹ̀ ìtẹríba náà ló fi sáyé rẹ̀ ìtẹríba ló fi parí ayé rẹ̀ ẹ̀ẹ́n tó àwa ní orí pé kankan bóyá wọn kàn gbé ọgẹ sí ayán kan ní lọ́ba máa fọ́ǹbù lọ́ba máa kílẹ̀ lọ́ba máa sán pátá ń fún bí ọ̀fẹ́ máa jáyé fàmílẹ́sì kí àwọn sàhábà ò rí bẹ́ẹ̀ wàláhì wọn ò rí bẹ́ẹ̀ torí rẹ̀ ìgbà tí òbẹ́ yìí wá gbọ́rọ̀ yìí a eléyìí ga pọ̀ o anábì ní naam allahu dárúkọ rẹ̀ fàbákà òbẹ́ yìí ní òbẹ́ yìí ṣe kí ẹkún malẹ̀ allahu akbar èmi náà èmi láróńdó yìí kí ni mo jẹ́ kí ni mo já má tí allah fi wá sí àdúrà pẹ́lẹ́ yìí fún mi kò lè jọwọ́ lójú owó lọ kàkún mo rò pé yé ẹ bá pé wọ́n ní kó gbé jíìpù kan fún ọ tí a lẹ̀ dà pé yẹ́s àbí ẹ̀kọ́ ni àwọn eléyìí bí wọ́n ṣe sóríire làwọn kàkún alìjẹ́nà alìjẹ́nà alìjẹ́nà torí wàhálà nǹkan ìyàlẹ́nu ńlá ni o kéèyàn ó gbogbo alámọ̀ pé Allahu dáwà máa kò sí dáwà mọ̀ bàbá lọ dáwà ni abẹ́sẹ̀ gbọ́rọ̀ Allahu ló dá wa àmọ́ kó a sọ pé lágbájá pàtó lágbájá pàtó ẹ sọ fún báyìí subahánàlá kí ẹ dàpọ̀ ẹ dùn ó ṣé kìí ṣe kí wọ́n ní ẹ sọ fáwọn èèyàn èmi wọ́n dákọ̀ ìwọ wọ́n dákọ̀ ẹ dákọ̀ bó wọ́n ṣe dákọ̀ mi ọmọ kọ ara ẹ̀ <laughs> so ìwọ Ubay ọmọ Ka'b Allahu akbar orí wú ó bú sẹ́kùn ìmánì nìyẹn jẹ̀má kí ẹ mo ṣe sọ lágbá àjẹkúrẹ́ di imani yóò sunkún pé kí ni òní sunkún wọ́n máa sápá oge burúkú ni omi ti àdèmọ́ kà á kún pé nígbà tó lọ́wọ́ á dá mi mọ̀ tó sì tún wọ́n kí alukurani fún mi ṣé ìsẹ̀mítà ń ṣe ìsì da ìwọ lọ́ọ̀ o sínú owó kówó blow fúnrọ̀kọ́ yé so torí pé ìròrí táwọn èèyàn ní ìsìn wà material ní ìsìn ọ̀kan kí alukọ̀ránì. هل أتاك حديث الغاشية ọba lè lọ mọ omi ẹkún bá ń sẹ́rí láptọ̀ kẹtí bá ti wọ̀ imú rẹ̀ ó sì máa yí kìkìn kíni kíni kíni bẹ́ẹ̀mẹ̀ aláàdáka ó lè pe ṣé ìṣèkẹ́ gba bad news tó rẹ́kún tẹ́ ń sùn yí báyìí wọ́n fẹ́ mú fura dání ní mo ń ronú pa tí mo kíni bẹ́ẹ̀nu aláàdáka yìí ìdí inú tó fi jẹ́ pé lónìí àwa nù ewu ńlá ìmánì ti sá lọ mọ́ pọ̀lọpọ̀ lọ́wọ́ ewu tá a wà nù rẹ̀ ó wà kírítíkà torí pé ń ṣe wá àfúrà ìròrí wọ̀ ọ́ lọ sí agbọn tí ọlọ́ọ̀hùn má bó ti ṣe ń lọ ságbọn nǹkan lé ayé. ara ká alukurani wọn a máa sunkún wọn máa wò pé báyà ó ṣe déédéé pé bad news kan wá bọ̀ ni. àwọn onímọ̀ yìí pé nínú àmì ìmánì nìyẹn nítorí kíkọ́ máa ka ọ̀rọ̀ Allah kọ́ máa ronú nípa rẹ̀ ọ gbọ́dọ̀ gbọ́n lẹ́kún tí ìmánì bá ń bẹ̀. ìnáà ni Allah sọ pé afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha torí pé nísìnyí táwa ń gbìyànjú láti ṣe pẹ̀lú al-Qur'ani lónìí òun náà ní káàkà ká dùn ká dùn ohun ká máa ka kí ohun ó dùn kì í ṣe wípé à ń ronú nípa nsáǹkà jáde àtàrà nsáǹkà jáde lálẹ́kùn gbàgbọ́ òdodo kò mí ọkàn wa ọkàn ti dà gẹ́gẹ́ bí n tó burú ju òkúta lọ. ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة lẹ́yìn náà lọ́kàn yín wá lé lọ́wọ́ á dà gẹ́gẹ́ bí òkúta no ó ti ẹ̀ burú ju òkúta lọ líle. torí kó Allah sọ pé inna minal hijarati lama yatafajjaru minhul anhar torí ké ń bẹnu àwọn òkúta tí àwọn akérèmọbú odò gbogbo tí wọn máa tara wọn sàn pọ̀lọpọ̀ odò lọ́jọ́ pé látara àpáta ló ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí river nile river nile sẹ́rí yẹn ẹ̀rọ nile méjì ló wà a white and blue nile ọ̀kan nínú méjèèjì àtàrà àpáta ni ni ló ti wá ọ̀kan sì ń wá látara àgbàrá òjò wa inna minha lama yahbit lama yashaqqaqu fa yakhruju minhu al-ma' ọ̀n bẹ́ẹ̀ nù àwọn àpáta àpáta tó ṣe pé máa ń là tí omi ọ̀ jáde látara rẹ̀ ọkàn ti ń le jù bẹ́ẹ̀ lọ ọkàn burúkú lẹ gbé gbá àyà orí òtínú ọkàn jáde orí ọ̀ráyè wọbẹ̀ torí pé àwọn akọ òkúta àwọn àpáta ńláńlá àwọn wà tó ṣe wípé látara àwọn lakéré máa bú odò tí tẹ̀ a rí nínú wọn èyí tákéré máa bú odò ọ̀sẹ̀ látara rẹ̀ àmọ́ tó ṣe wípé gbogbo ìgbà lómi máa ń sun jáde lára rẹ̀ bí ẹni ń sunkún tó bá lọ sí gbẹ̀sí mẹ́ẹ̀ wàá rí sampo wàá rí àwọn òkè ńláńlá yẹn tó ṣe pé ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ìgbà tó ṣe pé wọ́n ń wẹ̀tì rẹ̀ ń gbogbo gbà ni tómi ọmọ sàn lára rẹ̀ tó bá fẹ́ wá rí àwọn ìyá àti bàbá ìwọ nsọ ní Jos kò ríran wò kò wú àwọn apáta ragadi ragadi gbangba gbangba tí wọ́n máa sun omi lára báyìí lásìkò ẹ̀rùn lásìkò òjò. wa inna minha lama yahbitu min khashyatillah ó ń bẹ nínú àwọn òkúta tẹ̀rí yẹn tí ó ṣubú látàyè rẹ̀ tí ó bọ́ síbòmí nítorí ìbẹ̀rù Allah. sanike tí àpáta bá rí tókùtà bá sípò rẹ̀ tó bọ́ síbòmí kọ̀sádédéré kọ̀sádédé sípò padà fi nítorí ìbẹ̀rù Allah. àwa ń kọ́ ibo òrùn pani jẹ ẹja bọ́ lórí bẹ́ẹ̀dì a máa ṣe bẹ̀rù torí ọkàn àwọn èèyàn ti le jù ó yẹ kọ́kàn wọ́n rọ̀ ìgbà tí ó béèrè tó ní ẹ dákun pẹ̀sẹ̀ mẹ́ni Allah dárúkọ mi naam fabaka fabaka obayi ni Ubayy lọ́ba mẹ́kún ní máa ń sùn kó tó mú yàn sunkún èèyàn pọ̀ tí gbogbo wọn jẹ́ sọ̀hábà nàbì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ọkọ ìtàn àgbésí ayé àwọn sọ̀hábà àwọn òǹkọ ìtàn àgbésí ayé àwọn sọ̀hábà wọ́n sọ wọ́n níyì òǹkà àwọn sọ̀hábà ó lé ní ọgọ́rùn-ún ẹgbẹ̀rún. wọ́n lé ní hundred thousand ọkùnrin àti obìnrin nínú gbogbo èèyàn hundred thousand yìí allahu azza wa jalla wa sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam pé ẹni báyìí nínú wọn ni kò ké súra yìí fún kó gbọ́ subhanallah wọ́n ti ka fún gbogbo èèyàn amẹ́ẹ́dá tiẹ̀ tún ké fún ilé ìtumọ̀ sí pé ọ̀la ńlá ti ń bẹ fún Ubay ẹnìpàdé ti kan tó síwájú òun ń ṣe àfihàn ńláńlá eléyìí ti ń bẹ fún Abdullah ibn Mas'ud radiyallahu anhu nípa pànàbì sallallahu alayhi wa sallam wọ́n sọ fóònù ní pé ká nǹkan kan fún mi yọ nǹkan kan kà fún mi nínú al-Qur'an ó ní ọ̀ọ́ ń ké fún wa nàbì ebi wa náà ni Allahu sọ̀kalẹ̀ fún ó ní bẹ́ẹ̀ ni mo fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmíì ni wọ́n wá ṣe àyọkà láti inú sóràtù nìta ọkà débi ọ̀rọ̀ Allah fakayfa idha ji'na min kulli ummatin bi shahidin wa ji'na bika ala ha'ula'i shahida anábì ló tó bẹ́ẹ̀ sí sunkún eléyìí náà ń ṣe àpèjúwe ọlá tí ń bẹ fún abdullahi bin masoud radiyallahu anhu òun náà ń bẹ nínú èèyàn mẹ́rin tí wọ́n ní ẹgbà alukurani lọ́dọ̀ inú èèyàn mẹ́rin wo ni wá wà ìwọ ọmọ ń bá wì inú èèyàn mẹ́rin wo ni wá wà mùnàfìkì túlùtúlù wọ́n ní mùnàfìkì mẹ́rin bẹ́lẹ̀ àwọn ní túlùtúlù wọ́n kà ti sí wọ́n ò fi ọ́ sí nàmbà wà àmọ́ gba o tún fèlì two o mú three o fèlì three à orúkọ ẹni tó bá rúkọ mẹ kí ni wọn gbà ó lẹlẹkẹrin ọlọ́mọdé àwọ̀ sí nínú àpéjọpọ̀ àwọn ẹni tí ń péjọpọ̀ sórí ibú dórí ibú lẹ̀ inú àwọn ẹni rí ẹnìkan ọmọ kàwá kún torí ẹ Ubay ibn Ka'ab radiyallahu anhu òbúsẹ́kùn àmì ìgbàgbọ́ òdodo ni àwọn sọ̀hábà yẹn àní wọ́n kọjá wa àwọn ti lọ́nà aṣíwájú ti síwájú wọ́n sọ pé táwọn ẹ̀sìn máa ń sáré ẹ rí i pé tó máa jọ bẹ̀rẹ̀ orí ìlà kan náà ni wọ́n jọ wà báyà bí tí wọ́n ti ń sáré yẹn ọ̀sẹ̀ kọ́nà púpọ̀ ẹ̀yin lè máa wò pé ibi tẹ́sìn yìí wà ti ju tẹ́lẹ̀ ìlọ́kojú lọ níbi ilẹ̀ ti ṣe wà ní rogodo àyíká náà wọ́n jọ wà. gbàtán bá tọ bẹ̀rẹ̀ ń ẹ pé àwọn ẹ̀sìn ò ní mú láwàdà oníkálukú wọn yóò mú eré sani gidi yóò máa gbìyànjú àti jẹ́pọ̀ ló ń sepò kínní ètò bá ti wá sepò kínní yẹn ìyànjú kómi ọmọ bá wọn ìní ọmọ gbà torí ẹ̀ ńgbà tó ń ti gba wájú yẹn aṣíwájú ti síwájú náà ẹni tí ó ṣe nàmbà tù oníkọ́ má jáfara àti jẹ́ nàmbà tù kò tún á rọrùn ìwọ ń gbìyànjú àti lé nàmbà wà mú gbogbo ìyànjú rẹ sì ní kí nàmbà tírí fọ fáì fún ọgbọdọ bọ mo rò pé yé torí àwọn sàhábà ti síwájú náà wọn ti síwájú náà torí rẹ àwa ti. Si ó wù wá ekwesị kó di kí wọ́n tilẹ̀kùn láti jẹ́ pé ti tilẹ̀kùn àlè ráyè wọlé náà bá wọn àwọn ni má jà fara. Ubay náà yẹ kí wọn náà Allah kó bú sẹ́kùn kọ́ gbọ́rọ̀ nípa àwọn tó ti ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ńláńláńlá tí ń bọ̀ wá ṣẹlẹ̀ kò bú sẹ́kún nínú àmì ìgbàgbọ́ òdodo ni yìí ti kí gbogbo nǹkan kó mu láwàdà gbogbo nǹkan àfẹ́rín àfọwẹ́ àfi ká máa dá nǹkan lọ́wọ́ ẹ̀kẹ́ abẹ́dẹ̀n àwọn olùgbàgbọ́ òdodo rárá o ẹ̀yin ọmọ ronú dínà ju bí àwọn ẹni tí ò ní làákàyè ṣe ń ronú lọ torí inú nǹkan tó yẹ kí má nìyẹn ó bí fún yín nù wọn máa ka súra ayẹ yọkan gbogbo alukur'an yóò ṣe tìláwà ayẹ kan bó ṣe dé bẹ̀bẹ̀ ọ̀ lè lọ́wájú ma ọlọ́kàn ranu ma wattaqu yawman turja'una fihi ila Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun wattaqu yawman turja'una fihi ila Allah ẹ wọ́n lọ kí mo ṣe ilẹ̀ dọ́jọ́ kí ni mo ṣe lẹ́dọ̀jọ́ yìí. واتقوا يوما ترجعون فيه إلى الله àní padà sọ́dọ̀ bàbá wa àti ìyá wa àní padà sọ́dọ̀ màláìkà kankan àbádàbí kan ترجعون فيه إلى الله ọ̀dọ̀ Allah tó ṣẹ̀dá wa iná là á padà sí kí ni mo fẹ́ gbé pàdé rẹ̀ tójú òní tì mí oníkìlẹ̀ tó bá nílà kan yóò máa ronú gbogbo rọlẹ́ ayé irọ́ lásán irọ́ lásán kọ́ ma gbélé yìí ma kó tó ma gbélu ńlá tó ju bí lọ irọ́ lásán ni kọ́ ma gbórílédè yìí ma kó gbórílédè tó ju léyìí lọ gbogbo irọ́ lásán kọjá ma kankan. àwọn òpònú ni wọn pe wọn lọ London actually mo fẹ́ dé Moscow ẹ máa di Amsterdam irọ́ lásán. lálá tó rókè ńkọ ilẹ̀ náà ní bọ̀ ẹ bẹ̀rù ọjọ́ kan o tí wọ́n da gbogbo apadà sọ́dọ̀ Allah torí àwọn sọ fún wọn sọ pé ẹ máa bẹ orí tẹ́ wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti ní kí ẹ máa bẹ̀ wò àmọ́ ẹ máa bẹ̀ wò ní bẹ́ẹ̀ là nàbì sọ fa inna ha tudhakkirukumul akhirah torí pé bíbẹ̀ wò yóò máa mú yín ikú yóò máa mú yín rántí gbẹ̀ǹdẹ̀ al-qiyamah ọkàn ti lé jù ọkàn ti lé jù àwọn ẹni tó kàn wọ́n lè burúkú ó yẹ kí wọ́n máa gbọ́rọ̀ ọlọ́run wọ́n máa gbọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam wọ́n máa tẹ̀ lófin ọlọ́run àmọ́ ń bọ́ ń bẹ̀ ibi tó kàn lè dé àwọn èèyàn díẹ̀ ni máa fẹ́ gbọ́rọ̀ Allah ibi tó kàn lè dé nu yóò ti ẹ̀rọ kò ní rọ̀ ewu máa ń gbọ́rọ̀ Allah insha Allah àmọ́ òtí ẹ̀ lásìkò fún lórí ẹ̀ Ubay radiyallahu anhu ńlá rí yìí wá nínú ẹgbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu àdìsí àti wí ṣáájú tẹ́lẹ̀ ṣùgbọ́n tó fà tí wọ́n tún tún wí ń bí oná lọ́rọ̀ ẹkùn yẹn. Abubakar ó sọ fún Umar radiyallahu anhu Abubakar radiyallahu anhu ẹ mọ̀ pàtó òun àti Abubakar àwọn náà ní sàábé méjì tó ga jù àwọn ní sàábé méjì tó ṣe kíni tó ga jù sẹ́nìkan mẹ́rin kàtọ́tọ́ kàṣẹ́lẹ̀ yìí. pé Abubakar àti Umar àwọn ni sàhábẹ́ méjì tó ga jù naam naam. نعم فأبو بكر في الجنة rárá àlàáfíà àdéhìsì tó fi hàn pa méjì ni wọ́n ga jù nínú àwọn sàhábà Abubakar ga jù Umar tẹ̀lé naam. Rara. بس فريسا دخلت أنا وأبو بكر وعمر وخرجت أنا وأبو بكر وعمر مولي

anabi sallallahu alaihi wasallam ni wọkẹ Uhud ọjọ farabalẹ̀ anabi ní bẹ lórí rẹ̀ o àti Abubakar àti Umar àtàwọn èèyàn méjì tí ó kúkú ṣàhídì eléyìí náà bọ́tọ́ tọ́ka sí gẹ́gẹ́ bí hadisi takọ́kọ́ hadisi mi tún wà tẹ̀kítẹ́dù bil ladhaini ba'di ẹ máa kọ́ sí àwọn èèyàn méjì tí ń bọ̀ lẹ́yìn mi abubakar àti umar sọ àwọn eléyìí ni sahaba tó ga jù sọ àwọn bila munaza kò sẹ́ni tí ń fà gbogbo àwọn sahaba ẹni wọn kò kọ́lá Ali radiyallahu anhu ó ní wọ́n máa ń sọ láyé wa nípa àǹtọ́ lọ́la jù lẹ́yìn anabi sallallahu alaihi wasallam ní abubakar lẹ́yìn náà umar. abubakar wa bá umar radiyallahu anhu bẹ́ẹ̀ làwọn olórí lérí wọ́n máa bá ara wọn sí wọn ò ní múra wọn lọ́tà wọ́n máa rìn mára wọn wọn ò ní máa dẹ́yẹ síra wọn nítorí pé dáadáa ló pa wọ́n pọ̀ kìí ṣèranù kìí ṣèrègbè báwo látún ṣe ṣe tí ládàá owó tún lékún sí òní kókó ń tọ́jú wọn lógún abubakar wa bá umar radiyallahu anhuma lẹ́yìn ikú anabi wa muhammad sallallahu alayhi wa sallam. قال انطلق بنا إلى أم أيمن رضي الله عنها هي أجال صدى أم أيمن الله كي نزورها كبهو كما كان رسول الله صلى الله عليه وسلم يزورها يبي أنت الله كاتب الله ìkí àti ọ̀la Allah kò máa bá bó náà ṣe máa bẹ̀ wò ta ni ó mọ Ayman yẹn òun náà ni Haadinatu Rasulillahi sallallahu alayhi wa alihi wa mara ńgbà kọ́kọ́ wa wa sọ tó ń àwọn èèyàn so padà torí ní tó ṣe yẹn so anabi sallallahu alaihi wasallam máa ń bẹ̀ wò lójú ayé rẹ̀ abubakar àti umar wa sọ pé ẹjẹ abẹ̀wò kẹ bá anabi ti ṣe máa ń bẹ̀ wò bẹ́ẹ̀ ni àwọn agbẹ̀yìntẹ́yìn ṣe nìyẹn àti sáwọn èèyàn sàkùsàkù rádaràda tí ò wúlò anabi ló máa ń tọ́ka àti mímu kí ló kàn wá mo rò pé yé bẹ́ẹ̀ làwọn èèyàn rádaràda rí àwọn máa bá yín ṣe níbàṣẹ ojú ayé ni wọ́n máa bá yín ṣe ń bàṣekú tètè kú kọ́ máa lọ àwa náà fẹ́ lópo yún àbí òye táwọn bá wá dé bẹ́ẹ̀ wọ́n mọ̀ á lò ń lòkulò torí ẹ̀ ìgbà tí Abubakar tó lọ bá Umar ó ní jẹ́ abẹ́ Ummu Aymana wò gẹ́gẹ́ bá nàbì ti ṣe máa bẹ̀ wò ẹ wo báwo nínú rẹ̀ ó ṣe dùn tó bí bẹ́ẹ̀wò tí wọ́n bá bẹ̀ wò yóò tún mú un rántí ànábì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí sì túmọ̀ sí pé kò sí ní tó burú nu ká bẹ obìnrin tó jẹ́ àjòjì wò lópin ìgbà tá a bá ti dá nìkan wà lọ́dọ̀ rẹ̀ torí pé ọkùnrin kan obìnrin kan lábẹ́ òrùlé kan aṣọ ìtọ́ni yóò sì kẹta wọn ọkùnrin méjì pẹ̀lú obìnrin kan kọ́ kò sí ṣe ìtọ́ni tó sì kẹrin wọn. orúkọ yé wa ṣẹlẹ̀ ń jẹ́ tiẹ̀ oní ẹ̀ńjọ́ ń discuss ni because àwọn fọ́múlà tán fún àyẹ̀wò yé so actually mo ní láti discuss pẹ̀lú. Uh, Eh, Mrs. Rose so màá fi a ah, Rose báwo mo rò pé yé wa torí ẹ àwọn méjèèjì ọkùnrin làwọn wọn yìí ṣe maharamu fún muhammed àmọ́ wọn fẹ́ fẹ́ wò gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam ṣe máa ń bẹ̀ wò abubakar ọ̀wá dá lọ gẹ́gẹ́ bí tiẹ̀ tọ́ dá lọ tọ́ padà dí kó tún yàn lálẹ́ wọn ni àwọn lè ti dàgbà ńgbà náà nǹkan bí ẹ̀ bá ti wá dàgbà ńkọ wọ́n ní lè kó lè sa kẹta tí ń là kẹta gbogbo tó bá ti jábọ́ yọ rẹ̀ ni mu pọ̀lọpọ̀ yẹ èèyàn lè dàgbà kọ́ darúgbó àmọ́ àwọn ẹnìkan náà wà tó ẹ pé ru wọn wọ́n ń fẹ́ torí ẹ Abubakar ọ̀dá lọ nítorí pé ńgbà tó sọ pé ọlọ́kù ọlọ́kù kú rí wa bàbá tó wà nulẹ̀ ọlọ́rí wa ìwọ àtòbìnrin ẹ wá wọnúlẹ̀ wá tilẹ̀kọ́ wá lọ́lọ́rí wa kò burú tọ́lọ̀ ń bá rí ọjà àwọn èèyàn náà rí ọ torí Abubakar ọsọ fún Umar pé jẹ́ àjọlọ jẹ́ àjọlọ ẹ àwọn ọkùnrin méjì míì náà lè wà pẹ̀lú obìnrin míì táṣetọ́ ni ó ti kẹrin wọn torí àwọn olórí ibú wa o tẹ́tí àníyàn táwọn fi fẹ́ wà lọ́dọ̀ rẹ̀ àníyàn bú ni o àbí òye wa nítorí fẹ́ gbé wọn lọ sọ́dọ̀ rẹ̀ ìbàjẹ́ wọn fẹ́ ṣe o àmọ́ Abubakar àti Umar àbà àbà àbà àbà so wọn tẹfẹ lọ bẹẹ wò lẹ́yìn bá nàbì sallallahu alaihi wasallam ṣe máa lọ bẹẹ wò kò sì túmọ̀ sí pé ńgbà tán ti jọkùnrin méjì yun yóò sì júlẹ̀ fún wa yóò sì rà á lẹ̀ fún wa because all muslims are family ń bọ́ ń bẹ̀. <laughs> rò pé yé wa aha so ó túmọ̀ sí pé pẹ̀lú kó paramọ́ ẹ́ ẹni wọ́n ṣe bẹ́ẹ̀ wò tọ́ ńgbà tán dọ́dọ̀ rẹ̀ lọ́ba bú sẹ́kù rírí tó rí wọn ó bú sẹ́kún qala laha ma yubkik wọ́n ní kí ni ń pọ́lẹ́ bù ama ta'lamina anna ma 'inda Allahi ta'ala khayrun li rasulillahi sallallahu alayhi wa sallam ṣé wọ́n mọ̀ pé tí ń bẹ lọ́dọ̀ Allah ó lóore jù fún anabi sallallahu alayhi wa sallam ju kọ́ sẹ́kù láyé lọ ṣé ronú débi tànàbì lọ́wọ́ à ń sunkún ah bẹ́ẹ̀ ni nísìnyẹn nìkan fámìlì yìí ni bàbá rẹ̀ ti wá kú fámìlì rẹ̀ sì ní lágbọ́n bàbá rẹ̀ ọwọ́ àbẹ̀wò bàbá rẹ̀ sì jẹ́ni tí máa bẹ̀wò tẹ́lẹ̀ lójú ayé wọn wọn náà wá bẹ̀wò tẹ̀sí ma pé nínú nǹkan tó jọ́ra yàn lórí rẹ̀ lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ kú gẹ́gẹ́ bí sàhábì ṣe béèrè lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ìgbé lẹ́yìn ìgbà tí bàbá àbíyá mi bá kú ǹjẹ́ nǹkan kan tó wá sẹ́kù tó jọ́ra yàn lórí mi pé kí n ṣe láti jẹ́ni tí fi ń ṣe dáadáa sí wọn sanabi ní nǹkan márùn nínú nǹkan márùn yẹn wasilatul arhamil illa bihima kọ́ ọ máa sokun ẹbí tó ṣe é pé ọba ti san tí ọba ti sí ti bàbá àtìyá rẹ̀ ọba àlọ́ bẹ bàbá wò bí bàbá rẹ̀ ṣe máa bẹ̀ wò rírí ọba yìí ó bu sẹ́kùn Allahu akbar Allahu akbar ah bọ̀dá mi foríjì àìwọ́ ọmọ yóò ti jọba ọ̀dà mi jù nínú wà nínú bọ́lọ̀ ti ṣe ṣẹ̀dá rẹ̀ so ọba ti jẹ́ pé kàtá lọ báyà sọ pé ìwọ kò tẹ ẹsìn tọkàn wọn kàn tún àwọn ló tún wá kí ọba wa sọ fẹ́ kẹ́ explain ara explanation for what ọmọ mi lábúrò bàbá yẹn ọmọ mi lẹ́gbọ̀n bàbá actually bàbá tó pa wá pọ̀ dẹ̀ ti lọ yòó sí <laughs> <laughs> torí ẹ̀ ní àwọn Yorùbá rọrọ yẹn sọ wọ́n ní bàbá kú bàbá kú nítorí pé eh, ìgbà tí fámìlì yìí sì wà so àwọn bàbá rẹ náà nù torí ẹ̀ náà sọ pé al-khalatu bi umm. ọmọ ìyá àyà ẹni bí ìyá ẹni lórí bẹ́ẹ̀ náà ni al ọmọ àyà bàbá ẹni bí bàbá ẹni lórí ọmọ àyà dáńsọ ó lè jẹ́ kí bàbá lásán lọ́pọ̀ àwọn pọ̀ ó lè jẹ́ pé bàbá àti ìyá lọ́pọ̀ àwọn pọ̀ ó lè jẹ́ ìyá lásán lọ́pọ̀ àwọn pọ̀ so gbogbo àwọn eléyìí náà ilẹ̀ máa ń rọ́bìṣì tẹ́ ń bá ká Yorùbá yàrá sọ pé ọmọ ọba kan dádì wa ni ẹgbọ́rọ̀ bàbá kan báwo bàbá wọn kan náà ló ṣe bàbá wọn kan náà ó ní bàbá wọn kan náà ẹ dàpọ̀ ẹgbàgbé nǹkan mi jàre ọ̀fẹ́ bá ọ̀fẹ́ takuta sí ráìsì family ni wọn àbí wọn ṣe family ok kínkín nígbà yẹn ló fi kàn bàbá wa mọ̀ bẹ́ẹ̀ kó gé dànù tó ṣe gé dànù aha torí ẹ àwọn family wa pọ̀ àmọ́ ńgbà tó ẹgbẹ́ ìyàmẹ̀yà là ń fi sáyé ni la fi wà limited àwọn ẹni tí ẹ kà kúnnú family òjù díẹ̀ báyìí lọ ẹni tó òun àti bàbá rẹ̀ bá jọjọ́ gbọ́n àtọ́ bá jọjọ́ mọ bàbá kan náà ìyá kan náà àwọn lọ kà fún èyí máa ń sún ṣe dáadáa sí bàbá rẹ̀ nìkan ni àwọn yòókù wọn ni ọ̀gbọ́dọ̀ tí wọ́n bá rí tó pẹ́ nìkan nu wọn sàpàná ní ọ̀pọ̀ yorùbá lẹ́vù ni bàbá ti ba gbogbo fámìlì jẹ màmá ó lè jẹ́ pò ń lọ ba gbogbo fámìlì jẹ torí ẹ àwọn eléyìí làwọn èèyàn rẹ ò lè sọ wọn nù torí ẹ ńgbà tí Ummu Ayman tó bú sẹ́kún wọ́n ní kí ní pọ́ lẹ́kún sọ ọmọ pé tí ń bẹ lọ́dọ̀ Allah ó lóore fánàbí sallallahu alaihi wasallam jùlọ ayé lọ sẹ́yìn náà má bẹ́ẹ̀ abẹ́ má bẹ́ẹ̀ nàám ṣé kánàbí ọ̀sẹ́kù láyé ló lóore jù fún ni àbí kú tó kú sẹ́yìn kọ́ ànábì ọlọ́run ikú àfi kí Allahu ọmọ ọ̀sẹ̀sà sọ fẹ́ sẹ́kù ni àbọ̀ fẹ́ kú ẹ̀hẹ́n títí tí wọ́n fi sọ kò sí tàbí ṣùgbọ́n pé n ń bẹ lọ́dọ̀ Allah ó lóore fún wa jùlọ ayé yìí lọ. anábì sallallahu alaihi wasallam ó sẹ̀mí nabiyyan miskinan anábì tí ò ní ó sẹ̀ sàkún ọjà anábì tí ó wà nípò aláìní nítorí pé tó bá fẹ́ kọ́lọ̀ ń sẹ́wọ̀n ní nabiyyan malikan anabi tí ó tún jọba tí ó tún júta anabi Suleiman lọ Allahu ọba ṣe fún un. tó múnu ṣe wọ́n mọ̀ pé owó lèèyàn lè wà lálùkìyàmà tí ó tó tà nàbì sallallahu alaihi wasallam à ń bọ̀tìbọ̀tì pé yóò jùlọ sọ́wà kò sí torí ẹ̀ màtísọ̀ àbí gbọ́n anabi sallallahu alaihi wasallam ní tọrọ tó máa fẹ́ oni as'aluka murafaqataka fil janna ntẹ mi ń tọrọ ni kí n jẹ́ alábàárin rẹ̀ nínú aljanna bẹ́ẹ̀ awa ghayra dhalik so fẹ́ nǹkan mi yàtọ̀ sílẹ̀ ó ti tó tí mo ẹ̀rọ àkù ẹ̀tọ́ láti jẹ́ alábàárí ànábì sallallahu alaihi wasallam ní àlìjáná tó ga jù kí ló tún kò sí tó kù mọ́ wọ́n á sọ pé volvo lọ́n fẹ́ nítorí pé èrò ti ojú ayé yìí náà lọ sàwọn sàhábà yẹn gbọ́ngàn ọláàyè kọ́lọ̀ ń dákun kó bọ́ àwa náà lọ́gbọ́n tí ó dáa gẹ́gẹ́ bí ọgbọ́n tó fún àwọn aṣíwájú wa rere. tọ́ Ummu Ayman wa sọ pé ah èmi ò sunkún torí pé ànábì kú o mi ti sunkún torí pé mò ntọ́wà lọ́dọ̀ Allah kò lóore fànàbì ju kọ́sẹ́kù láàrin wa lọ. abẹ́tẹ̀n mọ mọ̀ pé ntọ́wà lọ́dọ̀ Allah tọ́fẹ́ fànàbì sallallahu alaihi wasallam ó lóore ju kànàbì ọwà láyé yìí lọ. mọ gbà bẹ́ẹ̀ walakinni ṣùgbọ́n èmi o abẹ́kí annal wahya qad inqata'a minas sama' ntí ń pamílẹ́kùn òjú yìí pé iṣẹ́ tí Allah máa fi ránṣẹ́ láti sàmà ó ti tán. wọ́n ti sọ tíra kankalẹ̀ fún mi súra kan àbá àyà kan ká ni wọ́n sọ kalẹ̀ fún kò sí àmọ́ àwọn òpùrọ́ lé wa ó lè sọ pé wọ́n sọ àyà kan kalẹ̀ fún lálẹ́ àná gẹ́gẹ́ bí Mirza Ghulam Ahmad Al-Qadiani ó ní wọ́n fún náà wáhì lẹ́yìn ikú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam irọ́ burúkú tó bá fẹ́ fabricate àwọn wáhì yẹn yóò àmọ́ kí wọ́n sọ kalẹ̀ ní English tẹ́sìmọ́ pé Allah sọ pé wa ma arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahum àárán ìránṣẹ́ kan àyàfi kọjá ilédè àwọn èèyàn rẹ̀ tá a rán sí kó lè bá a máa ṣàlàyé fún wa ṣé India Pakistan English people làwọn naam England ni ló wọn tó ọjọ́ bó ti ṣe tó Urdu lédè tiwọn Urdu ló yẹ kó ikú wọn fi ń sọ tíra tó ń kalẹ̀ fún tíra rẹ̀ ò sì gbọ́dọ̀ jẹ́ Al-Kùránì a ní sáǹpù rẹ̀ lọ́dọ̀ nínú àwọn nǹkan tí ń pé wọ́n sọ̀kalẹ̀ fún un yọ já àyà kan lọ́rùn nínú alukur'ani yọ já kan lẹ́sẹ̀ nínú alukur'ani yọ já kan kùn nínú alukur'ani yọ àfabricate rẹ̀ mọ́ra wọn àní sampo rẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ burúkú gẹ́gẹ́ àwọn ṣíà náà ni sẹ́wọ̀n pé irọ́ téèyàn bá ń parọ́ ó lójú ẹni tí irọ́ lè ta lọ́dọ̀ rẹ̀ nítorí pé agbọ́n jura lọ gẹ́gẹ́ bá a ṣe gọ̀ jura lọ sọ àwọn ṣíà náà ṣàlékún àwọn súra kan wà tán kì bọ́nu kúránì bíi súra kan ní súratul wilaya ẹ wá sáwò wọn ló dìgbà tí màdí yòl mọ̀ntàbọ̀rù bá dé màdí tí ò ní jáde láéláé àbí òye wa nínú súratul inṣirah tẹ́yìn mọ̀ yẹn àwọn ṣíà tó kọ́wọ́ bọ̀ a sọ pé allahu azza wa jalla ni alam nashrah laka sadrak wa wada'na. عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لدى الشيعة وجعلنا عليا سهرك أكبر سبحان الله سالي ولا ناري أكبر من <laughs> هذا ما في إجاني يا صار عثمان لا يكون في صار لماذا نجري عثمان رضي الله عنه ọmọ méjì ló fẹ́ nínú àwọn ọmọ anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam anabi tún sọ pé tó bá pé mo lọ́mọ kẹta ni nígbà tí ìyàwó kìíní kú ìyàwó kejì náà kú tí mo bá lọ́mọ kẹta ni n bá tún fi fún ọ gómìnà rẹ yìí ó lọ yẹ kí wọn fi ṣe sampo bá sàmà wọn ṣíà sẹ́yìn pé ẹni tó bá ti ṣìnà generally inú kọjá kojú méjèèjì ti fọ́ àbí kó kù kàn sẹ́wọ̀n tó jùbá kù kan ọ̀dá méjì àbí ọ̀dá méjì torí ẹ̀ ẹ̀sìn Islam sọ pé tọ́ba fẹ́ pa léyà ní bọ̀ anabi sallallahu alaihi wasallam ní ẹ̀ gbọ́dọ̀ pa al-awra al-bayyinu awruha ẹ̀rùn olójú kan tó hàn ipò olójú kan ni wọ́n lágbọ́n bí ojú ti ń ṣiṣẹ́ nìkan ló fi máa rí jẹun kò ní lè jẹ lágbójútó fọhùn kò wá ní dàgbà yóò tóbi bó ti ṣe yẹ mo rò pé yé wa torí ẹ gbogbo ẹni tó bá ti ṣìnà lọ́jọ́ bí àwọn alùbídé àǹkankan yẹn ojú wo wọn fi ríran inú kí méjèèjì ó ti fọ́ àbí kọjá kókó ẹyọkan irọ́ lásán tó torí ẹ gbogbo àwọn òpùrọ́ báyẹn òpùrọ́ ni wọn o ẹni tí wọn ti sọ pé alukóra pé àwọn nìkan tó pé jùlọ kó fà àwọn kèfèrí nìyẹn nítorí pé alukur'an láyà sí ìbáwọ́pẹ̀lú mẹ́mbẹ́ ìnìyàdẹ́ yìí wọlé mi kọ́lfẹ̀ ìbàjẹ́ ò lè wọnú rẹ̀ gbáwájú kò lè wọnú rẹ̀ gbẹ̀yìn eléyìí jẹba nígbà tí wọn sọ fún Mu'ayman tó ní tí nǹkan pọ̀ ńlẹ́kùn ni pé wáhàyè ti ta torí alukur'an ti pé àbí ó ti pé ó ti pé o lẹ́nu kan ń ka nǹkan kan lẹ́nu tí ń ṣe tamtam kà ń pọ́npọ́n ó lálùkùránì súrà o áyà o ó ní actually kò lè yé yín ajẹ́ pé be careful mo pé yé wa tòrò gbogbo ọ̀rọ̀ tí o bá ti clear tẹnìkan bá parọ́ pé ní alukurani lọ́wọ́ àdáàrí tó sì pé alukurani ni ó di kèfèrí o lábẹ́ òfin ọlọ irú rẹ̀ wá pọ̀ láwùjọ àwa Yorùbá tẹmọ pé ńgbà táwọn èèyàn tí wọn kọjú mọ́ ẹ̀kọ́ àfi wóróworó yìí máa ń ṣe sábàbí kí sọkúsọ pọ̀. So àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé bóyá àwọn olùtọ́jú aláàárẹ̀ nínú àwọn alárúbáwá ni wọ́n ti sọ láyé jọ́ ó lè jẹ́ pé àwọn olóye àwọn ni wọ́n fi sọ̀rọ̀ rí láyé jọ́ ẹlòmínú àti ọ̀kà tí yọ mọ̀ wá wíru rẹ̀ ọmọ sọ pé ó tiẹ̀ wá nu gan kúránì wò gẹ́gẹ́ bí al-ma'idatu baytu alhamiyatu alhamiyatu ra'su dawa alḥimiyatu ra'su dawa alma'idatu baytu da ọlọ́wọ́ anú alukuraani wò kọ́lá kìí sàdísà nàbì sallallahu alayhi wa sallam nítorí pé láyé jọ píríncípùlù táwọn máa fi ń tọ́jú ara wọn wọ́n ní ká lè ká lè kọ́ ẹnu ró má máa jẹun. òngan ni kókó ìwòsàn ká sọ ìjánu sílẹ̀ fúnnú ká máa kún òngan ni kókó àrùn ọ̀rọ̀ kò yé wa ẹ̀hẹ́n tí wọ́n ti jẹ́ ma ọmọ jàjẹ́ lù ọmọ jàjẹ́ lù ọjà gbàdo òtún jẹ́ wà òmùkùnú sí òtún rí tí wọ́n ń ta wọ́n ti pè orí tí wọ́n ń ta núnù òtún mu núnù àbí òye wa tó lẹ́yìn rẹ̀ òtún mu gàrí ọ̀sálẹ̀bí náà ni kí náà padà ṣẹlẹ̀ sínú rẹ̀ gbòòrò inú kúkú yóò fa inú kúkú inú kúkú ò ní gbádùn amẹ́nití máa ń sọ oúnjẹ jẹ oúnjẹ lọ́wọ́ àyè àánú ah, ó ti tó mi ta ẹ jẹun ní bàbá máa jẹun ẹ ṣe ẹ ṣe ẹ ṣe èyí tí mo ti jẹ náà ti tù wọ́n jẹ tó fi ń gbẹ́mìí ròyìn wọ́n jẹ kó lè sẹ̀mí ọ̀ máa ń sẹ̀mí kó lè bá jẹun ó rí i pé wọn bá lọ́ọ́ máa sá lọ sọ́sìpìtì àwọn ẹni tó bá ti jẹ́ pẹ́nu wọn kò máa má jẹ léyìí lu eléyìí àkọ́kọ́ kọkọ máa gbọ̀n láàrin yàrá rẹ sílé ìgbọ̀nsẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá tó bá yá à ń lọ gbọ̀nsẹ̀ kò ní kápá inú rẹ ti ń dàrú padà lọ hospital náà adẹni tó ṣe é gbogbo rere ara lókùtọ́ ọmọ fi tọ́jú. ó sì mọ́ ọ la o ṣe jẹ tàná tó kó bọ́ o tún ní sáláì jẹ́ náà lónìí wàhálà kẹdà ilé ńgbà táwọn yorùbá ti kọjú má kí tẹ sọ̀rọ̀ Allah ọmọ pé ní sáwà sì ka alukurani kún àbá kún ó mọ ti sọ̀kalẹ̀ pé kò sí mi ìjọ sọ̀kalẹ̀ mọ́ síbẹ̀ làwọn náà ka alukurani ńbọlá ti kàkú tẹ́ǹkó lọ sóde sàrà ńlọ bá wọn ka yàtí ń bi olóko máa sókè kùránì lé olówó abẹ́ ẹ̀kọ́ ni ìsìnkú mélòó mélòó lẹ́ka ẹ̀kọ́ owó iná lẹ́ sákàpù la hawla wala quwwata illa billah ìkàkùkà ìkékùkè wọ́n gbé kùránì lọ wọ́n tún ṣépè torí wọn ò má ké ẹ̀sìn ti ń pawó bẹ́ẹ̀ bá máa ké gan sówó wọn ní kẹ́ máa fi pa sàwọn sàhábà ka alukurani ní ti ń pa ọmọ ayémà lẹ́kùn nù. ìgbà tó wá sọ ìdí abájọ tó mọ̀ máa sunkún ẹkún bá gbọ́n Abubakar àti Umar náà làwọn náà bá ń sunkún sọ̀ńtà ń sọnù sunkún látàrí gbọ́ràn ti Allah àmì ńlá ni lórí pọ́ǹpáyà Allah. eléyìí pàtàkì púpọ̀ kò sí ọmọdé kò sí àgbàlagbà kò sí tàbí ṣùgbọ́n tóníkàlùkù wa bá ronú nípa àtúbọ̀tán rẹ̀ tó ronú nípa ìṣẹ̀dá rẹ̀ oníkàlùkù nínú wa iná lẹ́kùn ọgbọ̀n Ibn Umar radiyallahu anhuma ọgbà ìgbà wá wá. ipe lamẹ́sítẹ́dẹ̀ bí rasulillahi sallallahu alayhi wa sallam waja'uhu nígbà tí ìrora ikú tó le koko má nàbí sallallahu alayhi wa sallam qila lahu fi salah wọ́n bá sọ̀rọ̀ nípa báwo lọ̀rọ̀ sọ̀ láti ó sì máa jẹ́ báyìí torí pé ànábì ti wà ní dùbúlẹ̀ ìdùbúlẹ̀ tí ó dájú pé pẹ̀lú rẹ̀ ó lè tún tó lè tún máa wá síwájú wa nínú sọ̀lá ẹ̀sìn ní kò ṣeé má ṣe a máa sin ànábì sallallahu alaihi wa sallam Allahu azza wa jalla sì ti síwájú sọ fún wa pé innaka mayyitun wa innahum mayyitun ìwọ kù àwọn náà kù a sì gbọ́dọ̀ ti torí pé Muhammad sallallahu alaihi wa sallam kú ká pẹ̀sìn tì afa imata aw qutila anqalabtum ala a'qabikum wa man yanqalib ala aqibayhi falan yadurra Allaha shay'a sẹ́ẹ̀sì torí pé ànábì kú àbí wọ́n ti ẹ̀ pa lẹ́wàá padà sẹ́sì àárọ̀ tẹ́ máa ṣe kèfèrí lẹ́yìn ìgbà tẹ́ ti jẹ́ múmìnì ẹ̀ ń bá dàn wò fi nǹkan kan ní la ara rẹ̀ ló sì báwo lọ̀rọ̀ sọ́láàtì ànábì wa ni múru ababakirin fẹ́lẹ́ sọ́lẹ̀ bí nàás. báwo ni ọ̀rọ̀ sọ láti rìn ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé lábẹ́ òfin ṣẹ̀ríyà kò sí nínú òfin pé bá a bá fẹ́ nìkan ṣe lè máa mú kátúnyàn gbákejì gbákẹta fún kò sí mbẹ ìmáàmù náà ni òun náà làá sí ipò àbùkátà gbákejì àbùkátà gbákẹta wà ilẹ̀ tó bá yẹ kpọ̀rọ̀ gbàgede ìmáàmù bá wà ní wọn kì bá ti bí ànábì léèrè báwo lọ̀rọ̀ sọ láti ọmọ jẹ pọ̀rọ̀pọ̀ yẹ yín aha ó túmọ̀ sí pé náìbì bàbá náìbì náìbì one náìbì two gbogbo ẹ̀ nínú àwọn àdádálẹ̀ táwọn èèyàn dálẹ̀ èyí náà sì mọ̀ ike látàrí gbogbo eléyìí náà àwọn aburú ṣẹlẹ̀ aburú oríṣiríṣi ń ṣẹlẹ̀ ẹni tó bá fi ṣe náìbì one àfojúsùn tiẹ̀ náà ní pé bóun náà ṣe di imam tí imamu ọba kú lẹ́rọ̀ torí pé tí ipò ìmáàmù ìgbà tí máa ń tò láwọn àwùjọ wọ̀nyí òun náà ní pé tílé ìmáàmù ká bá kú ni ìmáàmù mi ò tó débẹ̀ tí ìmáàmù ọba kú lẹ́rọ̀ kó sì tètè kú kọ́ má jẹ́ ayé ẹlòmíì má tiẹ̀ wọ́n máa wá kú fún un. àwọn ìlú kan àti ọkàn máa ń tò kíké sílẹ̀ máa mi bá ti sísẹ̀ o ẹni báyìí lọ́kàn tẹ́ni tọ́kàn náà bá ti sísẹ̀ ẹni báyìí lọ́kàn gbogbo àwọn àṣàṣì òfò ni wọ́n máa ń ṣàṣìra wọn wọ́n máa wá ọ̀nà bí ó ti ṣe kú kéde torí ọlọ́run torí sàrá yìí náà ni torí Sara, torí pé ẹni tí ó ti súnkàn báyìí òní gba gbogbo sàrà wọn fẹẹ bùn wọn mọ́tò òní ọgbà wọn fẹẹ bùn wọn lẹbùn àgbóléyà òní ọgbà kò jù báyìí náà lọ́ba wọn fẹẹ fún lága ọmúra òní ọgbà wọn fẹẹ fún lága hajj òní ọgbà. gbogbo àwọn tó tó ọmọ ẹgbẹ́ tó tètè jẹ́ tiẹ̀ o má jẹ́ tiwa má tiẹ̀ o bọ́ba tí wọ́n hàn pọ̀ fẹ́ má jẹ́ tiwa má tiẹ̀ wọ́n kẹ́lẹ́ ni. <laughs> mo rò pé nígbà tó ti wò kó lọ ẹ̀kọ́ kàn lẹ́yìn rẹ̀ èyí tó tún fẹ́ ṣe lè má bùn lẹ́yìn ọkọ ọmọ òkè ayé bàbá yìí gbogbo ẹ̀bùn ni wọ́n bùn kó tètè kú mbẹ́ nítorí pé tí ojú ọba tètè kú mbẹ́ àbí òye àwọn tí ń bóyá lẹ́bùn wọn lè ti kú <laughs> torí ẹ̀ ìlọ́fà ló fi jẹ́ pé ìgbà ń sọ pé ẹnìkan lọ́kàn lẹ́yìn ẹnìkan wọ́n ń lépa wọn pẹ̀lú àìdáa ṣẹ̀ríà ò tiẹ̀ mú lánàá pé ẹnìkan ní gbákejì ẹnìkan gbégbá gbégbá bá wò ẹ sábà wá yẹn nìkan ní amúgbálẹ́gbẹ̀ẹ́ fún imam ìgbà tí imam ọba sínlé ńkọ́ tí ò ní dàrú kò lè dàrú nígbà tó bá ti mọ̀ pé ò ní sínlé wàá ti àṣà ẹnìkan pé ìwọ ni kò ṣe sọ láti fún ọ rò pé yé wa ọmọ pé bí tó ń lọ ìdíwọ́ bọ ìwọ ni kò ṣe sọ láti fáwọn èèyàn ẹni tó sì yẹn lónìí ọ̀gbọ̀dọ̀ yẹn lọ́la ma torí kọ́ mọ́ bàa jẹ́ pé ń tí wò pé ta ni máa yàn tẹ́lẹ̀ náà ńgbà tó ti kú ní salọ́ ẹ̀ka ẹ̀yàn àìjẹ́ bẹ̀ gbogbo yín lẹ́kù torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn páàgùn burúkú ni wọn torí ẹni òfin ṣẹ̀rí àwọn sọ pé ká pé ìmáàmù àdúgbò yín kò sí around ní sọlá tó bọ̀ ìgbà náà lẹ́sìn ìwò pápápá ẹ̀yìn ẹ̀bọ wájú ẹ̀sìn sọlá tó wọ́n ti bọ́ wá tí ó ṣe sọ̀rọ̀ tó bá di asiri ẹni wà gbọ́n àbí tẹ́lẹ̀ yìí wà mà ìwádìí ẹ wọn náà wà bọ́ wá ju mọ́rọ̀ pé yé ẹ má focus lórí èèyàn kàtó tẹ́ bá ti focus lórí wàhálà bẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ sẹ́rí àwọn sọ pé kẹ́ ẹ̀yàn náà ambọ̀sibọ̀sì náà ibi one náà ibi two and so on and so forth sẹ́rí àwọn sọ bẹ́ẹ̀ ìdúnnù sọ́n fi ń bi ànábì léèrè pé báwo lọ̀rọ̀ sọ láti ó ṣe jẹ́ tó ti pé ó ti ṣẹlẹ̀ rí láyé ànábì sallallahu alaihi wasallam pànábì ò sí ní ìtòsí abubakar síwájú àwọn èèyàn ti sọlẹ̀ ànábì ò sí nítòsí abdulrahman ibn auf ó síwájú àwọn èèyàn ti sọlẹ̀ wọn rò pé yé wa aha so kìí sá abubakar nìkan tó bá tẹ̀lẹ̀ bá táwa ní ká sọ fún kó ṣe sọ láti báyìí o ànábì ni múru ababakarin falyusalli bin nas eléyìí lọ́dọ̀ ahlu sunnati wal jamaa wọ́n ní àmì ńlá kanu nínú àwọn àmì ńlá ńlá tọ́tọ́ kasi pé abubakar ní ọjà àrólé lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí gbà tí ń pọ̀ka kú lọ́wọ́ ọyọ́nu sí pé kọjá pé abubakar ní ọmọ bá sọ̀láàtì lọ fáwọn èèyàn gbogbo èèyàn náà ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ so wọn ti wá sọ pé abubakar tọ́ aisha ọmọ abubakar lọ ìyàwó anabi sallallahu alayhi wa sallam sẹmọ pé <laughs> àwọn sàhábà yìí ọlọ́ọ̀dá wọn dáa wàláhi wàláhi tó bá lọ jẹ́ pé bí irú àwọn ayé ìsìn tó gbé ayé náà ni gbogbo wọn ń wá kí ni sẹ́tí àìṣe òsì níbo náà lọ yẹ kó ti fáìlì bàbá rẹ̀ wájú anabi pèsè ìṣẹ̀lẹ̀ ní ìsìn tí kò tẹ́ wáyé bá mi nífẹ̀ẹ́ kẹ́ fi sípò kójú ọmọ tí olúwa rẹ̀ láàrin jẹ́ máa ń gbà ẹ bá kú o bá mi lọ ẹ̀kọ́ jẹ́ àrólé ẹ̀yin náà máa ń tí bá mi ṣe gúdúgúdú méje <laughs> Allahu akbar Umar ah bá mi ọkùnrin mẹ́ta tani ọ̀dà Umaru mà àwọn ní onídé Islam ọmọ ẹ̀hẹ́ bẹ́ẹ̀ bá lọ amaru Abubakar bàbá ẹlẹ́kùn ni ọmọ Umaru ọba sọ bẹ́ẹ̀ àmọ́ àwọn òfojú sáyé Allahu Akbar ẹ wá wo nítorí ṣẹlẹ̀ Aisha tó yẹ kí tó bá pé rúurò rí burúkú tí ń bẹ láyé àwọn ọmọ òde ìwòyí ní bá ń bẹ lórí ẹ̀ ní ọba dánwò láwìn o ẹ wá gbọ́n tó wí aisha radiyallahu anha ni inna ababakrin rajulun raqiq abubakar ọkùnrin kan tọkàn rẹ̀ ti lẹ̀ jù ní ọkàn rẹ̀ lẹ̀ wà nabi sallallahu alayhi wa sallam idha qara'a al-Qur'an ghalabahu al-bukaa tí máa ti ń kí al-Qur'an ẹkún ti pọ̀ ẹkún yẹn ti pọ̀ àwọn èèyàn ní gbọ́ Qur'an ti rẹ̀ lọ́wọ́ ayẹkẹ́ ní kọ́ ṣe ìmáàmù Allahu akbar. ẹgbẹ́ àwọn èèyàn rí ìwọ promoti bàbá rẹ mọ́ ọwọ́ à ń sọ pé ìmáàmù ṣíṣe fáwọn èèyàn ń bùkátà kéèyàn ó lè kí ó káwọn èèyàn gbọ́ bàbá mi há kì í ṣe pípọ̀ ha àmọ́ bó bá ti dẹnu lé báyìí ìrònú tí ń ké àti ìtumọ̀ tó wà nù tí ń mú jáde yóò mú máa sunkún lẹ́kún tí ò ní já gbọ́ kùránì tí ń ké tí ń pa lẹ́kùn. ó túmọ̀ sí kẹ́hìndé ọba ṣe lè máa mú ọ gbọ́dọ̀ lè kà kùránì ká gbọ́ ọ kà dáadáa tí ó yè kí esi pé wàá di babalada ni lẹ́sìn máa bàbá kan wọn pé amínà àwọn <laughs> so irú eléyìí àdáwò lè máa mú Abubakar tí ń bá ń kí alukur'an alukur'an yẹn o ní ọ máa gbọ́n lẹ́kún tí ọ máa pa lẹ́kún kò ní jẹ́ káwọn èèyàn lè gbọ́ alukur'an tí ń kírun dáadáa ẹ bá yẹn lómìn anabi sallallahu alaihi wasallam ni muruhu falyusalli ó ní kẹ́ ẹ pa láṣẹ kó ṣe sọlá. allah tó túmọ̀ sí pé tí wọ́n bá ti rí gẹ́gẹ́ bí olórí tó sì máa pé bẹ́ẹ̀ lọ́nà wà má ti torí àbá táwọn èèyàn ń dá ọ ìmọ̀ràn tí wọ́n mú kò kò sísẹ̀ kú olórí wa ó túmọ̀ sí Abubakar ga ọ̀gá náà ni ọ̀gá ọ̀gá náà ni ó Abubakar ọ̀dà ọ̀dà púpọ̀. máa tírèènì àwọn ọmọ wọn lórí nǹkan ilé ayé ọmọ ní sọ fánábì pé ẹ má pé kí bàbá mi ò sì sọ láti yẹn tọrọ kan wọn ti lẹ jù nínú rìwáyà kan Aisha sọ pé inna ababakarin idha qama maqamaka lam yusmi annasa min albuka lájájú Abubakar tó bá dúró láyé rẹ̀ tó ń ṣe lè fáwọn èèyàn kò ní jẹ́ káwọn èèyàn gbọ́n ti ń ké látàrí ẹkún alimami Bukhari àti Muslim ló gbà wá báyìí náà lọ yẹ káwa náà ká má fojú sílé ayé ká má jẹ́ ọjẹ́ jásí pé gbogbo ń dáǹsì ayé náà làwa ń wá ẹjẹ́ aláfojúsùn pálukì làwa ń lé gbogbo ń dáǹbà ń sè tọ́jà má ń sẹ̀ jọ̀sùn àgbọ́dọ̀ máa ṣe nítorí pé a fẹ́ fi ráyè kọjá ọgbọ́dọ̀ ṣe sùyàm nítorí pé ọ̀nfẹ́ kọ́lọ̀ ọba ọgbọ́ bùkátà kan ọ̀tà kò tawhid ṣe sùyàm rẹ̀ bọ́ọ̀bá wa ṣe neat neat ìwọ lọ wo sùyàm tí mo ṣe ṣe nǹkan báyìí fún àmọ́ sùyàm yìí mo ń ṣe ni mo fi sọ́rí kọ́mọ yọ pàṣẹ ìdánwò ẹ́ ọlọ́mọdé ọ̀tà kò tawhid gbogbo ń dá máa wá ká máa ṣe nítorí Allah kásì mà pé ntí Allahu azza wa jalla bá kọ fún yàn kò sẹ́ni tó lè ní kọ́ má jẹ tiẹ̀ ìjọba ní kò ní jẹ tiẹ̀ ńkọ́ kò sẹ́ni tó lè ní kọ́ jẹ tiẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ àwa náà ká máa bẹ Allah kó fún wa ní ọkàn tí ó máa rẹ̀ kó fún wa ní ọpọlọ káàfin máa ṣe ti Allah. táàsì fi jẹ́ ni tó ṣe pé alukur'an kíké rẹ̀ gbígbọ́ rẹ̀ yóò máa lé wa kún ní imani imani lékún òun náà ní máa fẹ́ kún kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó ṣe wá lọ́kàn nínú àwọn èèyàn dáadáa kó má ṣe wá lọ́kàn nínú kan àbí méjì alaikum salam tí ìgbésẹ̀ ìdíkẹ́ wá wà ní gbogbo bóyá ní òun pọ̀ tàbí lọ́wọ́ ṣé déyàn bá gbìyànjú láti fi tẹ́lẹ́mẹ́tò ṣàkóso àtìlẹ́yìn tó bá gba kínní ṣé ìyẹn lè sọ pé ó kú sí mùsùlùmí tàbí. alhamdulilayi wọn ní kí ni ìdájọ́ ká máa ṣépè fáwọn olórí àkọ́kọ́ nínú alìsílám pàápàá jùlọ sunna kọ̀tọ́kọ̀tọ̀ àná kẹ́ máa ṣépè fún àwọn tí máa ń so lórí kódà kó jẹ́ pé àwọn olórí yẹn kì í sọ Al-Qur'an àti sunna náà fi ń ṣèdájọ́ lẹ́yìn lórí ìlànà kófòrò tó takoti Allah ni wọ́n fi ń ṣe òfin lẹ́yìn lórí kò sí nínú ìlànà ahlùsùnà pé ká máa ṣépè fún un nítorí pé èpè tẹ bá ṣẹ́ fún wa ẹ̀yin náà padà jẹ́ ń bẹ̀ torí pé tẹ́pẹ̀ bá mọ́ lórí nǹkan tó burú bàjẹ́ ju bó ṣe wà lọ. èyí tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní jó yín láàlẹ́ fi ń ṣépè ṣépè yín bá wá mu ó dájú pé yóò burú bàjẹ́ ju bó ṣe wà lọ. tó wá burú bàjẹ́ ju bó ṣe wà lọ ó dájú pé yín náà jẹ́ ń bẹ̀ ọmọ yín náà jẹ́ ń bẹ̀ wàhálà kẹrẹ torí alùsùnà wọn máa ń ṣàdúrà pé kí olórí kó dúró dọ́gba kí Allahu ọjọ́ máa ṣe dáadáa nìkẹ́ ṣe pé wọ́n máa ṣe pè fún. so olórí tí ó ń lo òfin tí kìí ṣe ti al lábẹ́ òfin ọlọ́run Islam kọ́dà kó ṣe pé wọ́n ń pèpè lọ sídìí kúfùrù. Si tó sì jẹ́ pé alẹ́ rí látọ̀dọ̀ Allah àti látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam alẹ́ tọ̀sí ká jáde ká tako àmọ́ tá a bá wo dáadáa tá a rí pé àwa láborí mẹ́ta wá ti mọ̀ pé akànfẹ́ ní àwọn èèyàn ṣòfò lásán ni ẹ má dàn ẹ tiẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ tako náà títí tẹ́ fèrè kó fúra ìpè ní lọ sídìí kèfèrí ìṣe kèfèrí tó hàn gbangba gbangba. Gbang so nítorí délé alùsùnà wọn kì í ṣépè fún àwọn olórí kò bá jẹ́ pé mùsùlùmí ni àbí káfíìn ìdí abájọ oní pé abẹ́ ibi tí ń ṣèjọba lé làwa náà wà tọba sì ṣépè fún tọba mú ìpè náà padà tábà wa ẹ kúkú ṣàdúrà ní ìsìn tí gbogbo nǹkan burú bó ṣe burú yìí tẹ́bá wá fèpè kún kọ́ ọ̀dájú agolo mílíkì kan ó lè padà di one thousand naira. nígbà tí bá ṣiṣẹ́ sọlẹ̀ ìjẹba ọlọ́mọ àjẹ kí nǹkan bàjẹ́ débi pé lẹ́yìn bá lọ tá bá lọ tá bá lọ tá a láyé má táwọn èèyàn bá ń gbọ́rọ̀ tá sọ yìí wọ́n mọ akéèké ni one thousand ọmọ ti di ten thousand <laughs> wa so wọ́n á ní ìjẹ́ tí kèfèrí bá ń kú táwọn anìkọ́sọ la ilaha illallah tó bá sọ sáàpò kú mùsùlùmí ni ẹ lópin ìgbà tí òwúrọ̀ ti jẹ́ pé mi ti fẹ́ jáde tẹ́mi bá ti fẹ́ jáde kò sàǹfààní máa wò kalla idha balagatil hulqum wa qila marraq wa dhanna annahu tó ń gbà yẹn kò wúlò máa inna Allaha yaqbalu tawbata ahadikum ma lam yugharghir Allahu azza wa jalla yóò máa gbà túbà yín lópin ìgbà tí ọkọ̀ kanu yín ọba tí ìjẹ́ pé ń kọ̀ kakú lọ ẹ̀mí ti dé gògóńgò tẹ́mi bá ti dé gògóńgò bá ti. sọ́jà ló ti jẹ́ kárí kò sọ. ìyá ní ẹjọ́ kan ló jẹ́ ogun ọwọ́ fi ọmọ lẹ́yìn bọ́ọ̀lù ọwọ́ àbí ìmọ̀ àbúrò ìyá wa ní ìyàwó bọ̀dé àti ìyàwó ìfọ̀n á lọ síbẹ̀ wọ́n á sọ pé ìyàwó ti ó tó mọ̀lẹ́ wọ́n á ní láti máa fẹ́ gbé ìyẹn sọ́fà àti ìgbé mi lóyún wọ́n ní tá a bá láǹtì tọ́lọ́ fẹ́ ọmọlẹ́yìn bọ́ọ̀lù àǹtí ìwà bímọ àwọn òbí èèyàn wá pa láṣẹ gẹ́gẹ́ bí òbí pé ìyàwó àwọn ìyàwó àwọn ọmọ àwọn ọmọ ìyá rẹ̀ táwọn jọkùnrin kí wọ́n lọ jókòó ti ìyàkọ wọn tó bímọ so àwọn míì gbà pé káwọn ìyàwó táwọn lọ èèyàn wá yarí ẹni tó ń ràn bàjẹ́ lọ́ọ̀nì Allahu azza wa jal kò gbà kóbìnrin mùsùlùmá kó lọ jẹ́ ìyàwó fún káfìrì orí ti yòówù kẹfìrì rẹ̀ ìbàjẹ́ ẹ̀tún wa ni ká tún máa lọ ràn án lọ́wọ́ níjọ́ wa ni ọmọ ti ń ṣe láì dáa wọ́n wá ń fẹjọ́ èèyàn sùn káàkiri eléyìí ò túmọ̀ sí pé èèyàn yọ ọmọ burúkú o ẹjọ́ tó ń sìn fi ń sùn káàkiri ń gbọ̀ bá sun àwọn ọ̀dàkẹ́ kò sí nǹkan kan tó gbọ́dọ̀ tu ní tẹ̀tẹ̀ lára èèyàn mo rò pé yé wa torí pé wọ́n dàá wẹ́nu على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان نعم وعليكم السلام ojú ojú mìíràn sọ pé bí aláìpẹ́ bí agbúdò mú òun yẹn máa padà kú rẹ̀ ìdìbò tí ó lè ṣe kúrò. ẹni tí kò lè lomi tútù tí ó sì romi gbóná tó lè fi ṣàlùwàlá. àwọn aràn kan pé òtútù tó ń mọ̀ mọ́lẹ̀ yóò kó láìpẹ́ tó lè ṣe sùúrù àbí kó ṣe tẹ̀yẹ̀ mọ̀ yóò ṣe sùúrù ni al omi ni ṣẹ̀rí àníkẹ́ lò olùgbà tí ẹ̀ tó rómi abẹ́ rí ẹ̀ lè lò kò sì sí ọ̀nà àbáyọ gba náà lẹ́sẹ̀ tẹ̀yẹ̀ mọ̀ ẹ̀ ṣe sùúrù lópin dákòókò sọ láti ọ̀bá ti wa ilà ẹsẹ̀ tẹ̀yàmù mẹ̀sẹ̀ sọ̀lá wala tulqu bi aydikum ila tahluka ẹ má fọ ara yín síra yín lọ síbi ìparun gbàtí sọ̀hábí tí wọ́n ń bẹ lórí ìrìn àjò ọ̀kan lójú ogun tí wọ́n jà wọ́n ti sá lọ́gbẹ́ lórí so ọ́ á jí sáyé lẹ́yìn ọgbẹ́ yẹn lẹ́ni tí jánábà ń bẹ lára rẹ̀ wọ́n á ń béèrè lọ́dọ̀ àwọn ìtọ́jọ wà nínú àwọn sọ̀hábà ṣé nǹkan mi wà tí mo lè ṣe torí pé ọgbẹ́ni lórí mi àbí mo gbọ́dọ̀ wẹ̀ jánábà ń bẹ lára mi ọwẹ́ náà ni òtútù sì mú burúkú àbọ̀ lóṣù àwẹ̀ jánábà tó ní dàmí orí orí wọn sì ti sá lọ́gbẹ́ yìí ọwẹ́ náà ni o <laughs> ẹ wọ pé bí kí ọsà gbé ń dáhùn náà ni àbá lọ́ba dàmí orí lọ́ba bá bẹ́ẹ̀ kú anabi sallallahu alaihi wasallam ń gbà wọn sọ wọn qataluhu qatalahumullah wọn pa Ọlọ́run kọ wọn Ọlọ́run kọ wọn wọn pa Ọlọ́run kọ wọn tọba kò sẹ́ẹ̀rì ń bẹ̀ fún ẹ̀wọ́ tó ń bú sáà gbégbé ẹ bá ń sábà náà torí kó anabi sallallahu alaihi wasallam sọ gbogbo ẹni tí wọn bá bú àbí mo ṣépè fún Ọlọ́run gbàládùá jẹ ọjà dùá fún wọn lọba tán ẹni tọ lẹ ojú tẹni ẹni tọ lẹ kẹ ti tán so lẹ́rìí kankan mbẹ́ ọjọ́ bó ti ṣe jẹ́ jàre náà fàlẹ́ ìkọsọ. nípa ìtàn ní ìlú ẹ̀ pé ìbá wà lára níbo lè yàn wà bá ń láyé ní nàìjíríà yìí náà wọn làwọn wà níbi tí ó ṣe é pẹ́ níbo wá ní. níta ìrọ̀ wò nàìjà yìí náà nàìjà yìí náà bóyá lọ́jọ́ iwájú ọba ti jáde ńbẹ ó lè pẹ̀rẹ́gẹ́dẹ́ pé kí n ta ìrọ̀ táìsì rọ̀ wò àbí ibìkan àbẹ̀ ni bẹ́ẹ̀ wà lásòrọ̀ so alákòlá hàl ó ṣe é ṣe ẹ pé inú létọ̀ wà gbogbo ẹ̀ táìsì ẹ máa tún jáde sáàrin ìta náà kọlítàní àbí òye wa kò sí wàhálà gbogbo orí táìsì yẹn kọlítà yẹn eruku wà mbẹ ṣé eruku yẹn ti tó láti ṣe tẹ ẹ mọ náà aleykum salaam. Thank you bọ̀ kejì kan ara kan lórí àwọn olùdókòó láàrin ó sọ̀rọ̀ àti ibi ẹ̀ka láìpẹ́ ìdí ìdí ẹni ẹ bá fún báyìí wọ́n ń jẹ́ pé dakureku ló máa ń ṣe sọlẹ́ àtẹnjẹ́ pé òun kàn máa ń dúró yóò rúkú yóò forí kanlẹ̀ kò máa ń ti nǹkan ń sọ báyà wọn ń kéwu báyà wọn ń ṣe tẹ̀síwì kọ̀ máa kankan ṣe gbogbo wọn náà sábà kú ní ìsìn tí wọ́n kà á fún mùsùlùmí èsè mùsùlùmí ẹni tí èsè mùsùlùmí ló kù ni tòǹtòrí ẹ̀ ló sì jẹ́ pé ká nímà nípa nǹkan tá a lè ṣẹ̀sìn àfi pẹ̀lú rúùmáyìn ọ̀ràn yẹn ni ká wá mọ̀ tóró ti wá bẹ́ẹ̀ má la yatimmul wajibu illa bihi fahuwa wajib náà. lẹ́yìn náà àwọn ẹni tó yẹ pé ẹ̀kan láàrin wọn máa ń sin láì fi yí wọn pé wọn ṣe mùsùlùmí o irú wọn pọ̀ bàjẹ́ láwùjọ Yorùbá yìí ìdákúrekú náà máa ń sin lọ́wọ́ sọ wọn ẹsẹ mùsùlùmí rárá torí àṣìṣe wà nù béèrè tiẹ̀ náà oní mùsùlùmí tó jẹ́ pé kìí sin lọ àfilẹ̀ kan láàrin ẹ gbọ́rọ̀ mùsùlùmí wa ẹni tó ṣe pé kìí sin lọ àfilẹ̀ kan tá a lè pé mùsùlùmí that is the question lẹ́yìn ìjẹ́bù ṣùjọ́ ẹni tó sì ń dúró nínú sọ láti tí ọ̀mọ́ tí wọ́n ń wí yọkàn máa wò bọ̀ bí orí ẹran yìí so kọlọkíw kọlọkọ ìjókòó níbi tí wọn ti ń sọ̀rọ̀ ẹsìn oní ẹsẹ mùsùlùmí nítorí pé excuse tó lé ní kò wúlò tó bá gbé gbèríko lọ wà kẹ́kẹ́ wọn etí sọ̀rọ̀ mà kò sẹ́ni tí ọkọ yẹn mà kó sì tó rìn wá gbòòrò níbi tí wọn ti ń sọ̀rọ̀ ẹsìn gbogbo owó tó lò ní kò ní ká kó tó dé gbòòrò so ìgbà yẹn excuse lè wà fún rẹ lẹ́yìn naam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu الله أكبر الله أكبر الله